èpè elépè ìrà onírà èmi aníkú lápò bí ọdẹ èmi alápò tàbí irán èmi àràmọ̀dé èèyàn tí sunú kòkò dúdú ẹ̀bọ̀ra ti gbégbó alájà lè mú mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá yáwó lọ́wọ́ mi ẹ gbọ́dọ̀ rí san o bẹ́ẹ̀ bá yá ogún ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ sí rí márùn-ún mọ́ láyé yín bẹ́ẹ̀ bá yá ẹgbẹ̀rún mẹ́wàá láàrin ọdún kankan ẹ rẹ̀ gbẹ̀rún san nínú ọgbà mi ní ilẹ̀ ti àsìnbákú ẹni bá ti yáwó lọ́ọ̀ mi gbogbo tó tí olólùkè yèpẹ̀ ẹrú ní òfìsí lọ́ọ̀dẹ̀ mi àbámọ́dá dá ti ọmọ ọ̀sẹ̀ tó dá ti ọmọ gbà. ẹ máa kí gbogbo iṣẹ́ yín ó dojúrú bẹ́ẹ̀ bá ti ṣòwò kẹ́ ẹ mọ́ jèrè ọ̀dọ̀ mi ní ìníkẹ́ ẹ ti wá mọ́ yáwó bẹ́ẹ̀ bá sì yáwó tán ẹ gbọ́dọ̀ rówó náà san ọ̀dọ̀ mi lẹ́ẹ̀ ti ṣe gbogbo wọ̀fà èmi ni wọ́n lò yín wọ́n lò yín tútútútú. tú, tú, tú bí ìyàwó rẹ bá lóyún tó o bá yáwó lọ́ọ̀mì ìyàwó rẹ ó sin gbàkú lọ́dẹ yìí ìyá yín ni ó bí ma sí ẹrú mi di méjì nu mo ṣòwò mo jèrè àbámọ̀dá òní dá ti ọmọ sẹ́wọ̀n tí mo sọ lónìí kárọ̀ ọ̀rọ̀ wọn káṣí ogun. pẹ pẹ pẹ pẹ kọ́mọ dà fún yín láì iṣẹ́ lèmi náà ṣe ń tó rówó. àwọn ọmọ ìdá rí ẹ̀yọ́ mọ̀ yìí. olúwa mi òṣùpá tí ń bẹ lókè yìí ògún mọ́ ọ̀tún ẹ wá rò pọ̀wọ́ wa ò ní tó ni ọwọ́ wa ó tó tá a bá kúkú dúró ìdúró ó gbà wá lọ́wọ́ aninilára. ẹ wo aníkúlápó fi hàn mí nù. <laughs> pédì ọmọkùnrin ò tó èmi náà wá fi wáyé o pé ìtura mú báyìí nìjẹ ẹkùn ẹlú ẹ̀ lèmi àti ẹ̀ wá. tó bá wá bẹ́ẹ̀ a jẹ́ pé kú ọba pa ni tó bá ṣe ní fìlà ká máa dúpẹ́ ni balógun ìdúró wá sí ìbẹ̀rẹ̀ òsì bí ẹni ó gbódó afẹ́rẹ́ òsì gbọ́dọ̀ já àfi kárí àṣẹ pa pa pa torí àti fàkótí rọrí o. kílódé màrí ó jẹ́ agbádùn oorun ní Eh, ìyálòde kárólé bàbá ọ wà gbéra báyìí ọ wà lọ bá gbogbo àwọn ànájà àti gbogbo àwọn àṣòwò sọ fún wọn wípé ní baálé ọkọ ìlú sọ wípé kó o sọ fún gbogbo wọn pé owó tí a ní a fẹ́ kó lọ sí ilé aníkúlápó àgbẹ̀dọ̀ wọn gbọ́dọ̀ kó lọ mo fẹ́ rí owó ọ̀hún láàfẹ́ mi ní àyìn ọgbọ́n àbọ̀bọ̀ ọgbọ́n àbọ̀bọ̀. tá a fà sókè onídógó bọ́ba ayé òkè tọrùn wò ṣàyè jẹjẹ kó tá a fà sókè kó tá a fà sókè onídógó yìí. ìyá mi. lẹ́ bàbá mi. Ah, ẹ ẹ ẹ ní màá ń gbé délé. Ah, ah mi bọ̀ lọ bìkan ni mi jẹ́ndẹ̀ dúró máa lọ bí ọ̀ ń lọ. ìyá wa gbogbo mo ní tí mò ń lọ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi náà mo ní ń lọ ṣùgbọ́n èyí tí mo pàdé ìtẹ̀ rẹ rù ẹ súnmọ́ mi dáadáa àwọn ọ̀rẹ́ mi lọ ẹ̀jẹ̀ bá ń gbèdélé ṣeun bàbá mi ọmọdàlójú ò ní tì o ò ní tẹ ò ní tì wọ́n ní ọmọ aníyìn àní fojú sọkún ẹ o lágbára elédùà bí ó ti rí nìyí o ṣeun o bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ wọ́n ní ọmọ aníyìn. o. Ayélára. Bá mi. Mo fẹ́ kí o ní ìwà dáadáa. Mo fẹ́ kó o ní ìwà rere. Ìwà rere lẹ̀ṣọ́ ọmọlúwàbí. Ìwà dáadáa nìyẹn fi ń níyì láwùjọ. Èyí sì sì nìyẹn fi ń lo láyé pẹ́pẹ́pẹ́. Hmm. Tí mo fi ń sọ eléyìí fún ọ ni pé a lè rò pé yóò yá kó pẹ́. Hmm. A sì lè rò pé yóò pẹ́ kó yá. Hmm ó mọ̀ pé mo jẹ́ aníkúlápó lówó kò wá sígbà tí mo rántí owó òun táyà mi ò kì í já òun ló fà á tí mo fi wá bá ọ pé ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé jọ ń torí tọ́lọ̀ níwà dáadáa sí ọmọlúwàbí. àmì bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ń dẹ́rù bà mí o ṣe bẹ́yìn àgbà náà lẹ́bọ̀ lẹ́pọ̀ wé pẹ́mi tó bá jẹ gbèsè iná ní san bẹ́ẹ̀ sì wá ń ṣe ẹ̀ ń dẹ́rù bà mí. ayélára oìsàn ọmọdé sọ wà pé ìwọ nìkan ló kù làkàtà mi ó ti yé ẹ̀yin lójú mi ni ó mi ìwà bẹ lọ́hùn kò kú ikú kankan ò ní pa torí kò kan ìpẹ̀tà lójú ràn sọ ti yé ṣùgbọ́n àgbà náà ti dé àgbà ti dé so ti yí ẹ ìyẹn ló jẹ́ kí n pè ọ́ ẹ ẹ ẹlẹ́ẹ̀kejì dín erépa rẹ kù erépa tó máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ dín kù so ti yé ẹ lọ́mọ ṣe tó ń ṣe ọlọ́wọ́ wù nígbà kó o ní sí ọ́. bá gbé wá bá mi nínú ní gbégi fún yín. Eh? bàbá ẹ ní ọjọ́ igi wà fún mi hmm. wọ́n máa ṣe ohun ojú ọ̀mà ní tì o mo máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àìsàn ò ní í ṣe kò ní í ṣe wọnẹ́ o à ó ah, ṣeun ojú ò ní tiẹ̀ ò ní dààmú ò ní dòkú àní wẹ̀tì ó ṣeun. ìyá ah, ah, mi mú wa hmm, àìwálé arúgbó lọ́fẹ̀ẹ́. ọba ń papọ̀ ni ìyá mi mo sọ fún yín tẹ́lẹ̀ ipa <laughs> yín ṣeré lónìí ni. ọmọ sọ bẹ́ẹ̀ njọ́ kẹ́ńbà yìí tọ́ wá báyìí ó ní njọ́ ọba tó padà wá ọba mi ṣeré. ojú ti yẹn ni. o ṣeun mm. ojú ò ní tiẹ̀ ẹ̀yìn ẹ̀yìn wà gbọ́ wà gbọ́ mm. mọ̀lẹ́fọ́ mọ̀lẹ́kọ mm. ṣé ń bẹ ẹrú ka ní abẹ́ ẹ̀fọ́ àtẹ̀kọ́ ni lọ́jẹ́. <laughs> ìyá mi ọkà ní ọ̀dà ah. <laughs> ọkà ní ọ̀dà. ọ̀dà kò burú mo sì bẹ ẹrú ka o ṣeun bàbá mi O dògbó. àṣẹ. O ní dààmú. àṣẹ. ebi ò ní pa ẹ́. àṣẹ o. àmọ́jọ́ bí ẹ àní mọ́jọ́ kú ẹ. àṣẹ. ayé ò ní fi ẹ́ dá wa lára. àṣẹ ìyá mi. o ṣeun bàbá mi. ojú ò ní tiẹ̀ àní wẹ̀ tì ò ní dòkú. mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Mm àwọn ẹ máa ń pa gidigidi mà ní. Ah, ah, ah, ìyá <laughs> ìta bá lọ́wọ́ ìyá mi. <laughs> kò sọ̀rọ̀ bíi tó sọ̀hún àgbákin ah. irọ́ irọ́ owó èsè ń téèyàn máa ń rí bọ̀rọ̀bọ̀rọ̀ gbogbo oko kòkó oko obì tí mo ní àwọn òṣìṣẹ́ ló ń bá mi ṣiṣẹ́ ń bẹ̀ mo sì ń sanwó oṣù fún wọn. ṣé o rí bó ṣe ń wò mí èmi èfowó báyàn sí o bọ́mọ mi bá gbé lówó wọn pa abẹ́lẹ̀ tà sí aráàlú bẹ́ẹ̀ ni ọ̀dà tìbí kan wò oko obì oko kòkó àti gbogbo ibi tí mo nílé iṣẹ́ sí pátápátá àwọn èèyàn bá mi ṣiṣẹ́ ń bẹ̀ tó bá tó àsìkò tó yẹ kí n sanwó oṣù tí wọn ò bá sanwó oṣù fún wọn kí ló fẹ́ wọn máa sọ. anukulapo ọ̀rẹ́ mi ó di dandan kí aṣípàsanwó rẹ ọ̀dájú ló bówó ìtìjú ló bí gbèsè pa méjì péré ló tọrọ lọ́wọ́ wa ìta tí ń bá bọ̀ kó tó ètò kù. mo ti gbà sí ọ lẹ́nu torí pé ọjọ́ rẹ mi tí òṣùpá méjì ń bá pé tí àṣepa ọba sanwó mi ìwọ lọ sẹ̀wọ̀n ẹ̀ lọ́dẹ yìí o. kò tó sọ́sẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ah, oṣù méjì péré ni. torí pé ọjọ́ rẹ̀ mi ni o mo lè pààyàn torí owó bọ́mọ mi bá jí lówó wọn pa ni o ká tó wá pé èyí tó jẹ́ pé àkàndínlé ayé lápàdé. anikulapo ọ̀rẹ́ mi ìyá àdí ọ̀pá tí ń tẹmu fún gbogbo aráàlú tí ìlú fi ń dùn wọn ló ti mú sí àyè. kí lọ́kàn mi pẹ̀lú pẹ́ nìkan tẹ̀mú ọ ń lówó kọsan mo gbàjọ àtìmọ́lé ẹ kọsẹni tí ọmọ ń lu ìpín ọdọ mi wà ẹni araba wa ń ta kọ̀sán gbèsè ọrùn ẹ kí n sì túlẹ̀ ọba àlú yìí ò lè gbà mi o téèyàn bá jẹ mí lówó tí ọba san Ṣàngó ní òpòlúwẹ̀. ṣe pé èmi àti ẹ ní ọrọ tí ń bá sì bọ ọsọ ló máa ń wàá dákun ń dáríjì ògùn dàkà ò tí ì tán òdúró fẹ́nìkan kì í sanwó ǹdóṣùpá méjì o tún ní máa dáríjì yá àjí ọ̀pá. ṣé tó bá kọ̀ tí ọba sanwó mi kí n pé wọ́n gbá ojú sẹ́wọ̀n rẹ̀. Ah, eh, mm, mm, mm, kamari eh, àmọ́ ìlówó ńlọ́wọ́ ẹni eh, tí mo. ẹ dúró. <laughs> mo ti jù bá ń lọ gbogbo tó ọgbọ́n tẹ́ ẹ bá rí kẹ́ ẹ dá ọmọ kọjá ẹni téèyàn dọ̀bálẹ̀ fún mi má wulẹ̀ dọ̀bálẹ̀ má dọ̀bálẹ̀ eré orí igi àṣekù ọmọ ẹdun ni gbogbo tẹ́ ẹ tò mọ́ra yìí kọ̀ọ̀ràn mi bó o ṣe dúró lọ́ọ̀kan tí mò ń wú ọ̀bá òfìfo ni kò sí iye èfó tí ń bẹ nínú òròmọdìẹ táwòdì òkè ọmọ ṣé orí gbàdí tó lóhun ìǹbá ni ọmọ jẹ ni ṣùgbọ́n kù rẹ ò wúlò fún mi torí oníṣẹ́ tó ń ṣe fún mi láyé ẹ mọ́ dàrú ẹ wò mọ́ mọ́ kọjá ẹni téèyàn fi bàǹtẹ́ dọ̀bálẹ̀ fún bí erin bá dàwọ̀ èwo rẹ̀ ọ lọ tó bá di pé òṣùpá méjì bu ẹyin tẹ́ni tó sóńdùó fún ọ wá sanwó ibi tóbìnrin wà níwọ náà lọ o máa lọ. máa wo lórí burúkú ọkùnrin yìí bó ṣe dọ́ọ̀dẹ̀ mi ni mo ti rí i ó lògbàdì ó fẹ́ dọ̀bálẹ̀ fún mi ó fẹ́ kí n kú sọ ọmọ pé tí n bá ní kó máa jẹ gbàdí n kó sì lọ rè kú lé kò sẹ́ni mú mi sí i. káàlù lè bàbá. a jẹ́ pé n tọ́ jẹ lóyún o ó ti gbàgbé pé ọkùnrin làdá bàbá ẹ̀yin náà wò gbogbo ònù ẹnu ẹnu ẹ torí àti jẹ ni <laughs> aláṣọ mẹ́ta rẹ̀ tí ń po ní pààrọ̀ <laughs> ojú kìíní ọ̀pá. ọbẹ̀ sùn lóde tó o wá rí gbọdọ̀ sí bẹ́ẹ̀ ó lọ́gbọ́n tá a máa dá sí fìlà ọmọ tó rí ẹ̀ bá tóbi hmm. ọ̀nà méjì lọ́gbà wúlò àkọ́kọ́ tó bá kú gbogbo àwọn tó so ń dùn ó fún wọ́n sá lọ́mọ ńlọ ń gbọ́ ẹni tó so ń dùn ó fún wọn bá ti kú òun lọ́jẹ́ ẹlẹ́rìí láàrin èmi àtàn tó yáwó lọ́ọ̀ mi kò gbọ́dọ̀ kú báyìí ìkànnì ìkejì etí ń ṣiṣẹ́ etí ọba ń lé etí ọba lọ kò fún mi gbogbo ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ mi káàkiri àárín yìí máa wá aṣọ fún mi tí n bá wá pa iṣẹ́ kílókù oṣù jẹ́nu kúkọ yìí. baba wàá lọ sọ́dọ̀ ìyá kàmọ́ bọ́tún la o owó mi ò kọjọ kọjọ tó bá kọjá ọ̀tún n ó wà gbé agbada ọ̀lẹ́ rẹ̀ lórí náà o. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ẹ sì fìgbà ẹ fèmí bàǹtẹ́ dọ̀bálẹ̀ fún mi. àṣìpa eh, ah, ah. àwòrògùn aléṣùwọ̀dù eh, ọ̀rọ̀ onílé bí a bá ti pàdé láti sọ̀rọ̀ pọ̀ pàtàkì tí mo ní o wá ṣe gangan dẹ̀ nọ́ọ̀bẹ̀ fún ọ pàtàkì ọ̀rọ̀ tí mo pè ọ fún òun lọ̀rọ̀ owó tó gbà lọ́wọ́ aníkú lápò ó sì mọ̀ pé àì fi gbèsè sọ́rùn ṣẹ̀ṣọ́ ó yẹ o ti san owó aníkú lápò ó ti ń di wàhálà o. agbákin ó tó ó tó omi tó bá déhùn àjàlá tá ń nà náà ni njọ́ kìnínní àná tí mo wá fi ṣòro mi tí mo wá fi lọ ìgbàgbọ́ mi ni pé ó bá mi tán ni mi mọ̀ pé ó dàkún ni ṣebí wọ náà ti mọ̀ pé kò sẹ́ni tó máa ń yáwó lọ́wọ́ àníkúlápó tó máa ń rí san ó túmọ̀ sí pé o ti róko lóko kún kó o tó gbà mí mọ̀ràn kí n gbé pa síbẹ̀ wá wò ó kò sí tẹ́lẹ̀ kan ó fẹ́ mi ṣe o kò sí tẹ́lẹ̀ kan ó fi mi ṣe bí mo ṣe wà yìí kò sí tí wọ́n fi mi ṣe. Hmm. Eh, ohun akin ló fọ ọmọ akèsì ni ọ àmọ́ bí ṣé o ti gbọ́ àmọ́ ti lùlù délé rẹ eh, ìyáǹdí ọ̀pá àníkúlápó ó ti wá mú lù yín sọ lábẹ́ àkàtà rẹ̀ báyìí. Ah, ah, àṣepa. àgbàkẹ́ àgbàkẹ́ ìyá ń di ọ̀pá wò. Ah, ìyá àdí ọ̀pá kan náà ni tí ń tẹmu lọ́dọ̀ yín. ẹ dákun ìyá ń di ọ̀pá yá. gbogbo lé ló mọ̀ ohun táwọn náà fi ń sọmọlúàbí náà nù wọ́n fi sọmọlúàbí nù ohun tágbàlagbà fi ń jẹ ẹ̀kọ́ abẹ́wé ló wà. kí ló dé síbi tọrọ tèmi náà padà jà sí kẹ́yìn kan yìí. Mm, mm, mm, ah, àgbàkẹ́ hmm? jẹ́ máa lọ lé. kí ló mú ọ. kò yé mi. ọ̀dà ọ̀dà dìde dìde. wọ́n kò sí lákàtà rẹ̀ mọ́ kò sí lákàtà rẹ̀ mọ́ àní ò sí lákàtà rẹ̀ mọ́ ebó lóòótọ́ ah. kùnrin ni àìwá ah. gbà mí àní ò sí lákàtà ìyá àdí ọ̀pọ̀ ò sí lákàtà rẹ̀ mọ́. jẹ́ àmọ̀rìlẹ̀. wọ́n ṣe báyìí wọ́n dojú tì mí o àfin ló wá dé ló wá dé àgbákin ó ti sin ilé ìlú ni. wọ́n ṣe báyìí ṣe ara gírì hmm, nǹkan ò ní ọ ṣe àìbọkùnrin yẹn lórí ìfẹ́ kó kó kó bá ìlànà tá ń lè nǹkan ò ní ọ ṣe nǹkan ò ní ọ ṣe kí ló wàá dé báyìí àṣìpọ̀ wọn alẹ́ sùn wọ́dọ̀ irú kíre mo sọ lẹ́nu. Ah! Ah! Ah! báàmì àyìndọ́ ń bọ̀ lọ́nà ni o àyìndọ́ oh! òun ló ti ń dàyà mú o. báàmì hm? báàmì hm? ǹjẹ́. tó máa ń ṣe mí títí ń ṣe mí o ó ti ṣe mí o. báàmì tọ̀tẹ̀ yẹn wá yàtọ̀. Hm? ọba akin ẹ bá ń gbé báàmì. àṣìpà òun. Ah. kí ló ṣe bá mi. kí ló ṣe bá mi ah. kí ló ṣe bá mi. kí ló ṣe bá mi. bàrà jíjà wàhálẹ̀. ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o. báyìí o. ẹ ǹlẹ́ o. alówó lódù bí ìyèrè. ẹnlẹ olówó nílé. kí ló mú tó sunrun yàkálẹ̀. ekuru ti tẹ̀yìn fanfa aṣípa ti já wàhálẹ̀. ó ti kú kí ló ṣe tó pa tó o sì mọ̀ ẹ̀kọ́ jẹ mí lówó. ọ̀rẹ́ rẹ̀ là ń sọ nígbà tá à ń bọ̀ owó ọ̀hún ló fún payà. irọ́ owó akú lásán ni bó ṣe kú kò lè bọ́ lọ́run lè ah. èmi ò gbowó mi o a sì pa òkú rẹ o bó ṣe kí wọ́n gbélé ìta èmi ò gbowó mi o wíwá tí mo wá lónìí owó mo fẹ́ gbà ikú tó kú yìí ò ní bólódùmarè lé o sọ ma pé mo wíńjọ ẹ wá bẹ́ẹ̀ wá ya owó lọ́ọ̀ mi nànìké torí ó kàn wọ̀gbẹ́ ó níbi ọbọ̀ sí ọ̀tẹ̀ ńlọ́rùn ṣé mọ́tàn bó ṣe wà yìí òkú rẹ̀ wọ́n wọ̀dé lé mi tọ́jẹ́ pé ọmọlẹ́bí rẹ̀ ọ̀wọ́ àfọwọ́ gbòkú ẹ̀ lọ́ọ̀ ah, mi ni bíbẹ̀ kọ́ ń lọ rè gbé jù sórùn tájá ọmọ jòkú ẹ̀ káàkiri mo lè pààyàn nítorí ọ̀kẹ́ kan bẹ́ẹ̀ ni n ó gbowó mi lọ ẹ̀. ó ti dòkú bó láti ariwo wa gbà báyìí nìsín ara àbò wa ni bàbá aláṣọ fún ti bẹ́ẹ̀ lè. ọmọ àkànṣe tó kù ń lé fún náà nù. Eh, eh, eh, olúwa mi orí àbúrú olúwa mi lẹ́kọ́ lù. filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ ọwọ́ yìí ti bò fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ ẹgbẹ́nusọ́hún ẹ wọ́wọ́ mi sọmọ eke máa fọyàn lójú ni àbí mo jábẹ́rẹ́ bí mo ṣe yọ lọ́ọ̀kan n ò tó bàbá fún yín lọ́dẹ̀ wo orí eléyìí bí epo oṣù bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ wá ń sáré láàrin àdúgbò tó bá jẹ́ pọ́ ọmọ èké lẹ kọlù ńkọ́ ẹ má ṣerú ẹ̀ mọ́ o ẹ má ṣerú ẹ̀ mọ́ o ẹ má lọ bí tẹ́ ẹ ti ń bọ̀ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ. irọ́ irọ́ irọ́ irọ́ ẹ fi wọ́n lẹ̀. Ah. ẹ jẹ́ wọn máa lọ ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ wọn máa lọ. ẹ̀yin ò wípé tá a bá wọ̀lú ìlú àìlára ìlú àìmọ̀ọ̀yàn ìwà làání àti pé tí mo bá wá sílẹ̀ yìí ó yàtọ̀ sí tó ṣẹlẹ̀ yìí tí n bá wá fẹ́ tí mò ń lọ ṣe tí n bá filẹ̀ tí mò ń rán yìí n ò fẹ́ lékun méjì kí n má bàa pòfo méjèèjì àmọ́ lónìí n ó rí wípé n bẹ lọ́kàn mi mo ṣe ẹ fa àwọn eléyìí ẹ já lọ ẹ já lọ ẹ já lọ ẹ já lọ. Ah! <laughs> ó ti dáa ibi afẹ́ gbin lásì tí lábá ti lalẹ̀ wù ń bẹ̀ ká tún díẹ̀ ṣe ni ẹ lọ rí mu awúhù ẹmu ẹmu ẹmu ẹmu ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹ ó yá ẹmu sọ báyìí ẹmu sọ báyìí ah. bí a bá ń wá náà mọ̀lẹ́bí àṣìpa bá fẹ́ sòkú àṣìpa ah. tí a fẹ́ sin pọmọ rẹ ń bẹ lọ́dọ̀ mi tí wọn bá rí owó mi n ò lè filẹ̀ ẹ máa sílẹ̀ ẹ máa ti so ẹ máa ti so. Ah ṣé nǹkan dé báyìí ó kú dá o ó kú dá o. tọrùn wò ẹ ṣàyè jẹjẹ ó ta fà sókè ó ta fà sókè ó yí ijó borí ó fẹ́ bá yí. ṣé àṣà pábà ń tiẹ̀ ṣé ọmọ ọmọ rí fi o náà sá ń ládàá lẹ́yìn ni. ẹ ò sọ tó ti bá èmi. àlejòlá mọ̀ nbẹ nínú nínú oko bàbá wa ní kúlápò mi ẹ ti ẹ ti a ní. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi ẹrú jàdá ẹ bó ṣe ń sa pàǹtì. kọjá rẹ lẹ́ẹ̀kan ń wò mí tí ò sí nǹkan kan. kò sí nǹkan kan kó má bàa sí nǹkan kan náà ẹ̀yìn ojú mi yìí lọ mọ̀ mí àbọ̀ mọ̀ mí. <laughs> ìjà ni mọ̀ yín mo mọ̀ yín dáadáa lọ́gbà nípúlápó tá a wà yìí ẹ̀yin ni ìyá wa tẹ́ dàgbà jù tẹ̀sí máa ń tọ́jú wa bí ọmọ ṣé mọ̀ràn tẹ́ ń fún wa ni ká sọ ni mo mọ̀ yín. Hmm. ìyẹn nìkọ́ ìyẹn ni ọ̀tọ̀ ni tán tán ojú yìí wò tán wò tán wò kó wò rí rárá ọmọ mi nẹ. ìyá wa bí mo ṣe ń wò ní tí mò ń rí náà ni pé ẹ̀yìn náà lẹ́jọ́ kù. Hmm. kí ọmọ àdùnní ìyáàdí ọ̀pá tí ń tẹmọ funfun lábàá kí n pa. ẹ ẹ ẹ wo èmi ọmọ bìí kankan o sọ ohun o sẹ́ẹ̀rí tí mo mọ̀ ni pé hmm, bàbá wa ní Kúlápó mo mọ̀ wọ́n gẹ́gẹ́ bí bàbá wa mo sì mẹ̀yìn náà gẹ́gẹ́ bí ìyá lẹ́yìn èèyàn èmi ọmọ nǹkan kan mọ́ o. ọmọ nǹkan kan mọ́. pẹ́rẹ́ pẹ́rẹ́ hmm, ẹ wá wò ó ìbẹ́jú kò sí ìléwu ṣe láwọn tí ń sọ wa ẹ mọ̀ pé olórí ibú èèyàn ni wọ́n ẹ má jẹ́ wọn bá yín bí ẹ dára dé ẹ lọ wá nǹkan ṣe. ṣé o lọ ọ̀fẹ́ sẹ́sẹ̀ ebi ìranù tó ń dán lábẹ́ ẹ̀kan tó ti lọ. <laughs> Eh, eh, eh. àbọ̀ rí. o bí ọ̀rẹ́ wa yìí máa ṣe yá nìkan tí o sì rélé náà látòrọ kò sí nǹkan kan bí mo ti ń wò ni wá wà wọn tó wà lọ náà ah. wọn ò sí kankan látà bí mo ti ń wò wọn rè wọn sì mẹjọ wọn bàbá. Ah, kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ìyá ń di ọ̀pá. ó ó lè gbẹ́sẹ̀ lẹ́nu gbẹ́sẹ̀ lẹ́nu jàre iṣẹ́ ló wà nílẹ̀ láì rí ṣe yìí bọ́ọ̀lì bí oúnjẹ oúnjẹ èèyàn bíi márùn-ún lẹ́yìn nìkan fẹ́ jẹ wá wò bí ilẹ̀ pa yáàdì ọ̀pá wọ́n là fi yín wọ́n là fi yín o ẹ sí ẹlẹ́ ẹ wò bí ìrèké padò. ó ládàá dá òsì. èyí pa ní yóò tó yín ta ní fóònù látòrò. bí èèyàn bá rí ibì kan yóò tètè padà lé mi bí èèyàn bá tètè padà lé ó ṣeé ṣe ibi tó lọ kó tún lọ rí bákan bákan fún un. Ah, àwọn òtí ẹ̀ ní lọ́yọ̀ eh, àjọ alọ́ọ̀dé ń tiwa. àṣẹ o. òdeere làwọn ò mọ̀ ọ́ lọ. àmọ́ ah. ká mọ̀ pààrọ̀ hmm. kólókóló tá a so má já hmm. ó lóore mi àti ibi dùn ó tájà ò gbọ́dọ̀ jẹ́ tí ò sì gbọdọ̀ sọnù. ẹ̀yìn kúrò alábàápẹ́ wà wà táyà rẹ ìwọ ló láyà rẹ àyà rẹ náà ló sì ní ọ ṣùgbọ́n eléyìí ni ọ sọ̀rọ̀ fún lọ́gbàǹgbó lóhùn ọ̀rọ̀ torí òun ló fẹ́ lọ yàn kọ níbi ọwọ́ rẹ ò ti tágbọ̀n. èmi ẹ dákun a ní tó wo ni ó yọjú tó dá lóhùn rè tó bá dáa bí ò bá wo ní kọ ẹ dákun sálà gbá àkàmọ́ amúnisìn ni mo ní tó bá gùn mí ní í ṣe pẹ̀lú àṣà bí dáadáa wá bẹ́ẹ̀ ọba ńlá mu bí koro rẹ̀ wá ọba ńlá mu ẹ dákun ẹ fi tèmi ṣe tèmi o. èmi mọ̀ sọ̀n gbọ́ báyìí so o ti rí wọ́n ṣe mọ ní kó adìẹ rẹ kọ́ mọ́wọ́ kòtò àtàn lọ jẹnu ọ́ àpàdé bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni torí tákìsà rẹ bá ṣe tán tọ́fẹ́ lórí àtàn yọ ọmọ lóhun ọ̀yà gbalagbala ni ṣé ọ̀wà rẹ̀ ń tọ́ ọ̀fẹ́ mọ́ nínú ìlú yìí ọmọ aníkúlápó lọ fẹ́ẹ́fẹ́ ń gbé kó tiẹ̀ tẹ̀sẹ̀ fi ọyẹ gbọ̀ngàn tẹ̀ ti yáwó ọ̀wà àpàdà mọ́ eré ìsìn gbà àbí àbí èsè bẹ́ẹ̀. ẹ wo wo mọ̀jọ́ lọ́wọ́ ọlọ́fun ẹ̀ àpọ́nsùn lọ rí tára ẹni lọ fún sòyọ ìwọ mọ̀jọ lọ́wọ́ ń fún tiẹ̀ <laughs> èmi rèé <laughs> adásọ bí ẹni jogún fúnra ẹ̀ <laughs> kò sára táwa fòbin dánù mi tá a fi dá àtàwọn sì fòbin dá kò sí ma bá ńlá kan tó tún lè fi dá mọ́. èmi mọ̀ pé kéésì pé wọ́n lọ sọ pé adásọ bí ẹni jogún ó jogún aṣọ yìí ni ìwọ náà wo ṣòkòtò bí ìròtọ́ ọ̀wọ̀ yìí ọ̀pá mẹ́fà wọn fi rán ṣòkòtò fún ọ wo bó o ṣe wá ríwó wọ ẹnu rẹ̀ bí ìrẹsì tiẹ̀ kónú ayanran dákun sí ọwọ́ adá báyìí wo náà ní ìsásọ àbáyé náà lọ́wọ́ wo fìlà láì tí ì joyè kìí ṣe pé ìṣẹ́ ló mú tó fi dàgbà o ìyá bàbá rẹ̀ náà ló fà tó náà fi sáré dàgbà gbogbo ti káwọ́ mọ́ra bí ẹni òjò pa. dákun dákun dákun dákun àrà tó bá wù ní ìfẹ́ra mi dá nígbà tí ì ṣe pé ẹ̀yin lẹ bá ń láyé mi èmi mo láyé bá sì wù ní ìṣú láyé mi. dákẹ́ jàre ta ni òmùkọ rẹ lẹ́mìí èmi rè àbí kí ní á pìyọ̀ tọ́ ọ̀dà yẹ́rù tọ́ ọ̀dọ̀ ńlẹ̀. ẹ̀yin dẹ́kun mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀yin ọmọ ìlú wo ni ẹ rí ìlú wo ló ti wá àti pé àwọn òbí ẹ ń kọ́ ìyá rẹ àti bàbá rẹ. ìlú hmm. bàbá àti ìyá hmm. èmi ò nílùú kẹ̀kẹ́ bẹ́ẹ̀ sì ni mi ò mẹ́ni kankan tó ju bàbá wa ní kúlákúlọ lóbi àmọ́ nǹkan kan tó kọ mí lómi nú tí sì bà ọkàn mi jẹ́ ni pé bàbá wa ní kúlákúlọ wọ́n ń tọ́jú àṣàbí ju gbogbo àwa tá a wà lọ́dọ̀ wọn lọ ńṣe ni wọ́n ń ṣe wá bí ẹrú. wọ́n kọ mí lómi inú púpọ̀ púpọ̀. àìwá àkẹrù ọ̀fà ni wá ni. ẹ dákun ìyá wa kí ni ìyàtọ̀ nínú ẹrú àti ìwọ̀fà. o ṣeun eré àjàbí ni òun ló bí gbogbo àwa yòókù ni pátá wọ̀fà ni wá ìyàtọ̀ rẹ̀ ní tí èyàn bá lọ yáwó lọ́dọ̀ àwọn olówó tí ò tètè rówó òní san tó fi tásìkò tí wọ́n fún un dà wọ́n lọ fagídí gbélé rẹ̀ lọ́dọ̀ wọn ni yóò máa wá sìn wọ́n yóò máa kíkẹ́ sìn wọ́n lé ríkìríkì oríkìríkì kẹ́ tó kíkẹ́ títí tí òrówó òní san tó ekú ọ̀tán bẹ̀ ẹni lọ́ntì ẹni nì ọ̀tán bẹ̀ ni nì ẹni wọ̀fà torí ẹrú bí wọ́n bá lọ tí wọ́n jagun lọ tí wọ́n kọkùnrin tí wọ́n kóbìnrin tí wọ́n kó wá sọ́dọ̀ ara wọn àwọn òní ni wọ́n máa pè lẹ́rú tí wọ́n máa gbé ọ̀dọ̀ wọn tí wọ́n máa sìn wọn tí wọ́n máa kíkẹ́ fún wọn àwọn òní lẹ́rú àwa wá sin gbà owó tá a yá tá a rí sẹ́n ni. ẹ̀yìn bó ti jẹ́ nìyẹn ni àmọ́ lásìkò tá a wá wà yìí kò sówó ẹrú mọ́ ìwọ̀fà tó wà làwa wà ń bẹ̀ yìí ìwọ̀fà tí wọ́n fi yẹn yáwó lọ́wọ́ àníìsín ẹ wá dákun ìyàwó ìyàwó lọ́dọ̀ ẹnì kankan. Hmm. àbí. wọ ìyàwó kankan hmm. máa wá bẹ́ẹ̀ ni máa wá bẹ́ẹ̀ ni. Ah, mi ò yàwó kankan ó rú mi lójú mi ò yàwó kankan. ọ̀dà. Hmm. ibi lè wá gọ sí sóò tí ẹ rí wo ìyá àlè ti lápá lẹ fẹ́ yà kí lẹ fẹ́ sọ bí dà fún àyè. bí mo ṣe ń wè látijọ́ yìí ẹ ẹ níṣẹ́ kankan ṣe àtẹ̀lé náà tó sọ nípa ni kí lóun wálé gbẹ̀yà yìí. ọ sàmúra koko ko bí ológun kẹ̀kẹ́ náà. ẹtúkà ìdarí ẹgbẹ́ mi sálọ ẹgbẹ́ mi sálọ. ẹ ẹ bá dẹ sáwùn tọ́mọ rẹjú kẹ̀ rẹjú kẹ̀ rẹjú kẹ̀ wọ́n nìkan ni. èmi múra kẹ̀kẹ́kẹ́. ó múra kẹ̀kẹ́kẹ́ ní ológun. ilé yìí kẹ̀kẹ́kẹ́. ilé yìí kẹ̀kẹ́kẹ́. ẹ̀yàn kọ́ máa kẹ̀kẹ́kẹ́ mú ẹ̀ ń gbà ní ẹ̀ máa kẹ̀kẹ́kẹ́ mú ẹ̀ ń gbà ní. èmi kẹ̀kẹ́kẹ́. báwo akẹ́yìn ẹ lọ gbé. èmi mú kẹ̀kẹ́kẹ́ igi ọ̀kẹ̀kẹ̀ tẹ̀mọ̀ yín lọ́wọ́ igi ọ̀kẹ̀kẹ̀ tẹ̀mọ̀ yín lọ́wọ́ ọ̀sà múra kòkòkò bí olójú kẹ́ńkè náwó wọ́n nìkan lọ mẹ́ báyìí ni ẹ̀yìn wọ́n nìkan kí á rí mi ìyàwó àgbẹ̀ tó dodo yẹ̀ wọ̀lú. wá dáa mọ̀ ìbí igi lomú lọ́wọ́ ni wá kẹ́ mọ́ mi bàbá ní ìrùkú èèyàn wá kẹ́ mọ́ mi. ta ni ó dà yín gi lónìí ẹ̀ bá dà yín gi owó wọgbónu àbá ní kúlá wọ́n ò ní ojú àánú kọ́bọ̀ ìsìn lọ́dún àyìn náà dìwọ̀ fàyí akẹ́lẹ́gbẹ́ o. wágbé wágbé lémi lọ́wọ́ akẹ́lẹ́gbẹ́ o. akẹ́lẹ́gbẹ́ o àbúrò rímọ̀ ẹ ẹ sọ bẹ́ẹ̀. olúwa mi hmm? korun ni korun ni ìmọ̀ ń dó yìí ká ni àbọ̀dìgbà tí ọ̀nìkúlápó bá ń pàṣẹ níbi tí baálẹ̀ wà. ṣé aníkúlápó tí wàá mọ hmm. Ah, ah ẹ wo ọkọ ìlú gan mọbi tọ́sí àwọn ọmọ ńlù yìí bẹ́ẹ̀ ni ẹ wo ẹ jẹ́jẹ́ àtètè fọ̀rọ̀ yìí tó jọba létí bá a ti wá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí èrò ń lọ ní bàbíà lọ́dọ̀ àníkúlápó àwọn tó jẹ lówó tí wọ́n rówó san. tó sun ọmọ lẹ nítorí owó tán jẹ. ọ̀dà ẹ̀yin ìlú mòye mo dúpẹ́ lọ́wọ́ yín. How? ẹ kú ọ̀rọ̀ ìlú ó yé mi yéké yéké pé tèmi lẹ́ ń ṣe o tọ́lá ẹni tí máa ń ṣe tọba tàbí tí máa ń ṣe tìbálẹ̀ tìlú ló ń tọ̀hún ṣe tèmi lẹ́ ń ṣe orí mi lókun lẹ́ ń bá mi fa ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú o wípé ọ̀rọ̀ Aníkúlápó ìtì ọ̀gẹ̀dẹ̀ ni o táwùlẹ̀ ní máa ṣe wàhálà wọ̀bẹ̀ káàkiri ẹ̀yìn ẹ̀ fi ilẹ̀ èmi náà ti ń gbé àwọn ìgbésẹ̀ kan tí n ó sì fún yín lábọ̀ láìpẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ yóò níyànjú láìpẹ́ ṣe é gbọ́ ẹ fọkàn yín balẹ̀ ṣe é ti gbọ́ ẹ fọkàn yín balẹ̀ ọjà tẹ ẹ ná lánàá bó o labọ rẹ ẹ fún un lábọ̀. ìlú lè kókó kò sówó ìjọba fọwọ́ bà wá o kò sówó àṣàbíṣàbí àṣàbí mi ò ní sọmọ nù nǹkan ò ní sẹ̀mí ẹ̀ bó ló ṣe mọ̀ pé ẹ̀yìn wà ń ta wá tí ẹ lè yà kó o ṣe ẹ lẹ́ ń bẹ̀ wá bulẹ̀ sówó káwọn ọ̀rẹ́ mi náà tiẹ̀ bá kán bá ń kí ọ sórí rẹ. kékékékékékékéké abilẹ̀ ṣòwò àbí kí ni wọ́n ń pè ọ́ mo ní kò yẹ pè mí níyàwó ẹ mọ́ ọjọ́ kọjọ́ tí n bá tún kọjá tó bá tún pè mí níyàwó ẹ ọkàn dùn nínú iyọ̀ ni. ìdìbò alátijọ́ aláyè ti dáyé lákọ́ ti kọnu sábò pé wọ́n fẹ́ ó sì kọnu sí ọ èmi ti jẹ́ tó jẹ́ pé o ò lè tiẹ̀ wò mí sí lẹ́ẹ̀kan jẹ́ ń para mi torí rẹ o ò sì gbà fún mi kọ́ fẹ́ mi mo ti sọ sọ sọ sọ sọ sọ ẹnu ti bó àwọn ọ̀rẹ́ mi gan ti fẹ́ sọ mí dẹ́lẹ́yà kí ló dé gan. ní ilé ewu aṣẹ lẹ́ẹ̀kan o nítorí pé ẹgbẹ́ rẹ lẹ́yẹ wọ́n tọ̀ àdúgbò yẹn pè mí níyàwó ẹ̀ mọ́ tó bá tún padà tó tún sọ bẹ́ẹ̀ fún mi ìjà kó mọ bí bàbá mi ṣe jẹ́ ńlẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbẹgbẹ́ ló lórí ó sẹ́nu bí ìparí ọ̀yàn orí burúkú ní bẹ́lá bí ọmọ orí burúkú ní òmù ọ̀pá. àbárí abẹ́wà rí ni ẹ̀yà ní kẹrin mú ni ọ̀pọ̀lọ bẹ́ẹ̀ dáná akẹ́sẹ̀ sẹ́bi rẹ o bí ẹsẹ̀ bí ọ̀rẹ́ wa bulẹ̀ tó wó ètò torí torí rẹ̀ dáadáa òsì tọ́tọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mu yàtọ̀ lóun fi sàyà. àwítò bẹ̀rẹ̀ sí ní fọ́tọ́ sí la ó yà dáadáa òfò. ẹ dákun ẹ dákun ẹ ewo ni kìí. ìsàyè tẹ mọ ibi tẹ ẹ dùn sí tẹ ẹ dúró fún bí ètí bẹ létí léègbé. ìyá rẹ kí ló bá yín. àwọn tá a ràn ṣètò wàdà bí ìyàgbọ́n kan ti ṣe fíìmù. ọ̀rọ̀ mi bu mọ́jọ bú ọ. sórí eléyìí pèsè ẹ dákẹ́nu yín ẹ dẹ̀ náà lùsù ti jáde àfẹnà àfẹnà ó ṣe àdòrò ó ṣe àdògún ẹ dákun ta ló ní àgbàyà yín ná. ọtẹ ẹyẹ mi ta ló ní ìgbà bí sórí wa tó ń dá sọ̀rọ̀ tí ó kàn ó padà tẹ ó jẹ ìyá ní ìwọ. ṣe farabalẹ̀. èèyàn wa ẹ dákun mọ́ bínú ẹ dákun ìwọ náà ò sì ṣe sùúrù. pé gbéraga sílẹ̀. tóbìnrin bá ti ń ṣe gàlégàlé ọkùnrin mọ́ ń sá fún ni bí bọ́kùnrin kan náà ló padà fẹ́ farabalẹ̀. ó sì wá ṣe sùúrù sọgbọ́n tó sọ. ìdàkùn ọkọ mi ò jẹ ọkọ mi ò rọrùn ẹ̀ ṣe ń bú mi ni sórí wọ ìdájọ́ múlẹ̀ ìdájọ́ múlẹ̀ wo wo ntí ń sọ fún ọ kí ló wọn fẹsẹ ìwọ ọkọ ìwọ ló ní ìwọ ló ní ìwọ fẹ ntí ń wọ ẹrọ náà nù ó ní ìwú. ó tún pé kí ló tún yọ síta ibi ọ̀pọ̀ pọ yàdí wó kún rẹ o olóòsì ológun òdìlé ń kù ẹ ti wá gba ìdí ìwéré ti kù bọ́ ọ̀tá ó lè pé àwọn tí wọ́n ń tẹ alátẹ̀wọlé wọn tẹ̀ ló pa ó sì wá dùn pé bàbá yẹn ni wá tó ń tẹ̀ ọ́ bàbá yẹn ni tó ń jì ọ́ bàbá yẹn ni fẹ́ni wá ọwọ́ àfẹnifẹ́ kí ni bàbá rẹ̀ ọwọ́ àlàlà lọ́wọ́ tó ń pọ̀ tì. bàbá mi bàbá mi àṣàjù bàbá tó ń bọ̀. ìpínlẹ̀ yìí náà sọ ọ̀rọ̀ yìí ti pọ̀ jù èèyàn lásán bá jẹ́. èmi náà lọ́rọ̀ lẹ́nu bí ṣe ń dún bí ìtí ẹ̀ tì mọ̀ nù gada lọ́dà fún ọ tó ní ìtì ẹ̀ kọ́. ilé ìjàre tó dàbí ẹyan tó bu jẹ̀mùjẹ̀ tí òye tó nẹran létí. àṣàbí àṣàbí. padà wá jàre oko onú yìí pa mẹ́rú. Ah! àtàbí sórí ọ̀rọ̀ ń kú inú mi ti sọ fún. mọ̀ sọ. oníkoro bá bí ito pó olóòsì bó ṣe rí pẹ́kẹ́pẹ́kẹ́ wá wẹ̀ tí ọba ṣe. kí ló bá ṣe kórí ọ̀rẹ́ mi ti dàrú kí lórí lẹ́yà rẹ kí lórí tó ti ẹ̀dùn mi jù lórí ilé yìí láti rẹ̀. ẹ dúró ẹ dúró ẹ fẹ́ máa sálù àbí ẹ wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ fẹ́ máa gbọ̀nà ẹ fi sálọ wọ́n kọ́kọ́ dàbí kí kọ́kọ́ náà bọ́ọ̀lù yìí ẹ ẹ mọ̀ pé ẹ lè pàdé èèyàn bí ọ̀bì ẹ̀rọ ẹ̀mọ ẹ̀dọ́gbẹ́jọ lọ bí kọ́kọ́ dáná ọ̀bẹ sí ilé àwọn kọ́kọ́ rí lójú kéne ọgbóni burúkú ti ẹ kọjá o irúkìwé irúkìwé ọbẹ̀ ẹwọ ẹwọ ẹdọgbẹ ẹrọ ayọ lẹẹtẹ ẹrọ ayọ lẹẹtẹ ẹ ti kẹgẹkẹgẹgẹ ẹ gbà bí kọjá ẹ bẹ sá lọ ẹ mọ dẹ wo. tí ẹ ní sùúrù mm-hmm. gbọ́tẹnu mi náà àǹtí à ń wí òun dọ̀rọ̀ lè òun dọ̀rọ̀ lè òun sì à ń fẹjú mọ́ mi òun fẹjú mọ́ mi òun fẹ́ kó mi láyà jẹ jẹ́ ń sọ tẹnu mi uh-huh. gbogbo yín náà mo lè bá sọ èrò ọkàn mi àmọ́ ẹ̀rù ń bà mí ẹ̀rù yín ń bà mí torí bẹ́ẹ̀ ti máa rẹjú mọ́ yẹn rẹjú mọ́ yẹn wẹ̀wẹ̀wẹ̀ ni ni kí ó dé yìí rí. ẹ sọ tẹnu yẹn gbọ́. ẹhẹn bàbá ni mo fẹ́ rí. ẹ dákun sówó yín ti pé ni. bàbá ni mo fẹ́ rí ni mo lọ́rọ̀ pẹ̀lú ẹ̀ mo sì fẹ́ ẹ dẹ́kun ẹ̀sìn mi débẹ̀ ẹ mú mi débẹ̀ bàbá mo fẹ́ rí èmi àti bàbá la lọ́rọ̀. Hmm. kémi tẹ̀lé lọ́dọ̀ bàbá hmm. ẹ fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí lẹ fẹ́ bẹ́ẹ̀ sọ. ènìyàn ah, kẹ́yìn. Ah, ẹ gbẹ́ ní ká máa sọ yín ni ẹ wá fẹ́ dógún máa sálọ àbí. ẹ ní wọ́n fi yín sọ mi. wọ́n fi mí sọ yín ni. gbogbo wa náà ni gbogbo àwọn èèyàn ń sọ wọ́n jọ ń sọ wa náà wọ́n ń sọ yín náà wọ́n ń sọ mi náà gbogbo àni wọ́n ń sọ kókó tó wà ń ni pé tọ́ bá sìn mí débẹ̀ jẹ́ mọ̀ bọ̀ bá sìn mí débẹ̀ mi ìrìnàjò mọ́ jẹ́ ń wá rìn lọ́wọ́ lọ bù mí ah. ọ̀tẹ́. ẹ wo bí n bá jí ẹ rí bàbá torí pé ẹ dàgbà ni o wọn ò bí wàfà kankan dá akọ sọ wúwẹ̀ fún mi wọn ti rọ́bọ̀ lù ẹ̀yin lẹ́ẹ̀ fẹ́ rí bàbá ẹ bọ́ báyìí. ọ̀dà ni ẹ̀yin mi lẹ́wà ẹ lè wà wájú mi máa mú yín lọ ẹ máa tẹ̀lé mi lọ lẹ́yìn báyìí ẹ má gbẹ́sẹ̀ kọjá bí bá gbẹ́sẹ̀ sí o. nǹkan ah, ẹjọ́ yìí náà pọ̀. ó lè wú o ó lè wú o ẹ̀rọ àmọ́ tẹ́ ni o ìbọn máa dá làtẹ̀yìn o. ọ̀dọ̀ mi náà ló kù sí ọgbọ́ lọ́ọ̀rẹ́ ìmúra ṣiṣẹ́ o olúwa mi o mm, ǹlẹ́ olúwa mi o ǹlẹ́ o. lẹ́ndí ọ̀pá mọ́mọ́ rí ní ẹ bá ní pẹ́pẹ́ sẹ́wọ̀n sáfẹ́ rí dandan ní mo ní kí n mú ẹ wá sọ́dọ̀ yín. ń gbọ́ ìyá ǹdí ọ̀pá ṣé kò sí. kò sí nǹkan kan ló ṣẹlẹ̀ tí mo torí ẹ̀ wá ẹ̀ ní ìdààmú ìyà ò sì ní jẹ yín. ẹ̀yìn mo bá àwọn ẹ̀ṣọ́ yín sọ àmọ́ ń gba àwọn ọ̀dá mi lóhùn wọ́n ń sá wọ́n mi tẹ́ ẹ̀ wọ́n mi tẹ́ ẹ̀ ni òfin ní ìwà àfúnra mi bá yín ẹ ṣe mọ̀ pé mo ti dé báyìí ní ẹ̀ tó jọ́ mẹ́ta àgbà ti dé gbogbo jẹ́tì máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ agbára mi ò ká mọ́ mo wà ní wọ́n dẹ́kun nítorí ọlọ́run wọn máa bá mi dín iṣẹ́ ẹ̀nìkún díẹ̀díẹ̀ nípọ̀já agbára mi lọ wọn ò sì dá mi lóhùn èyí ni àwọn olé gédéǹgbé èyí tọ́tọ́ dàbí rẹ̀ ni pé ẹ̀yìn wọn ò fún mi lóúnjẹ jẹ mọ́ oúnjẹ ọ̀ka mi ń ná iná máa ta mí ni mo wá wò ó pé ẹ̀yìn bí n ti ń rí lọ yìí ti ń bá dákẹ́ ọgbẹ́ ẹ̀nà yóò mú mi ọgbẹ́ ẹ̀nà bá sì ti mú mi ṣé mo lè jíjẹ́ kankan fún olówó mi tí mo torí ẹ̀ jókòó nígbà mo sọ fún wọn táwọn mí nà wọ́n yí mi dànà wọ́n yí mi dànà wà ní kí wọ́n mú mi wá sọ̀dọ̀ kí wọ́n fún ara tó lọ sọ mẹ́tẹ̀ẹ̀ta ló lè sí ọgbọ́n bá àyà bá gbọ́n tó bá ti ro ògúngbè náà gọ̀yọ́ bẹ̀rẹ̀ olóòtí ń dàgbà àbó ní lọ́kàn wípé bọ́ọ̀ bá darúgbó sí àyè tó kú sí láì sanwó mi tán ó rò bí wọ́n sì kú ẹ. kànìké torí ó kàn wọgbẹ́ òun níbi tó bọ́ sí ọ̀tẹ̀ ńlọrùn ọ̀bá àtàgbàjù báyìí lọ ọmọ àpá àgbàlagbà ni ọkọ̀ tó wá yáwó lọ́ọ̀ àbó ní lọ́kàn pé tọ́ ọ bá darúgbó tọ́ ọ bá kú ò ní gbowó mi béèyàn bá jẹ lówó tọ́ bá kú èyí ni wọ́n lọ sá òkú rẹ̀ sórí àpáta òjò ọ̀pá òòrùn ọ̀pá tí ó tẹ́ lọ́rùn wípé òróró owó mi ti jáde kúrò lára ẹ̀ kí n tó gbé fún àmọ̀lẹ́bí ẹ̀ wọ́n lọ sí. olówó mi ń tẹ̀mí rò ni pé ẹ̀mí tó bù ní ọ̀sán yà tí wọ́n bá kú wọ́n sanwó ní. túláàsì lọ́sàn-án òkú òkú ọ̀sánwó mi èmi ẹ fowó pààyàn ṣeré à èmi bólódùmarè bá jẹ́ ń lówó wọn gbà lọ ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ká tó pọ̀ bá lù ọ̀ọ́dà kankan mọ́ owó ló ń pè é sórí tẹbi tó ní pọ́n ọjà jẹ yóò ní hmm. ọwọ́ pé mo láàánú mò fún ọ ló ń jẹun kò jẹ́ o mọ̀ wípé ojú àánú mi ni mò ń wò pẹ̀lú ẹ̀ ká tiẹ̀ pé o tiẹ̀ sì wà lọ́mọge ni o àpò orin tó fi di fún mi bíbọ ya ọwọ́ gìnìtìn ọba múlẹ̀ lọ́wọ́ òwúrọ̀ ní n sáré lọ jẹ mọ́lẹ̀ kò sí ní tẹ́ ìsanwó mi ṣé ọ̀fẹ́ ẹ̀ dàgbà ọ̀fẹ́ ẹ̀ dàgbà ọ̀fẹ́ ẹ̀ dàgbà tó ń sọ yìí ní ọ̀sánwó mi èmi ò gbowó mi o. kọ́ ọ dàgbà jù báyìí lọ èmi gbà yá jí ọ tó o fẹ́ kú tó o fẹ́ pokùnso tó o fẹ́ kó kú rí ọ̀rá rẹ̀ lọ́wọ́ ayáwó lọ mi ọwọ́ alọ́gbẹ́ ẹnu kò sí ti pa onígbèsè lẹ́yìn àrùn kárùn ẹni ọba jẹ àjẹjù bó kó pokùn so bó ọkọ lọgbẹ ẹta ẹ ẹ wo kan ní mi o mo lè torí ó wọgbẹ ẹ yo ikú rí ọ̀dà kankan o sórí látòní lọ torí ń wí nìsín òun fẹ́ lọ́gbẹ́ ẹnu ń gbọ́ ìyàwó ẹnu àti sanwó lójú ìgbà ń jẹ lẹ́dẹ̀ tipọ̀tipọ̀ a fẹ́ sanwó òtúwó ẹ dá padà ẹ dá padà. ẹ wo bí ẹ dá padà. ẹ wo ẹ wo ẹ wo sẹ́ẹ̀sì fúnra yín pátá lẹ lẹ wáyà tó le fún yín. olúwa mi. díẹ̀ díẹ̀ ní sẹ́ẹ̀sì tẹ́lẹ̀ yẹn ló le o ní ìsìn. ẹ dúró àwọn wo ni wọ́n ń sàkó òdi ọ̀sán. àwọn ẹrú. ẹ mú ma mú ma ẹ kọ́ máa fọ́ tú. ọlọ́kùn ni. àbó wa rí ni ngbà ti wọ́n ń ṣe kínní kan ẹ ṣe bí aránmú jàpá eléèdì ọmọ àlè kéńté mi. gbàgbà ó kedere abẹ́wò lọ́jọ́ ọjọ́ tán ọmọ àṣìpà ọmọ àṣìpà ooo ọmọ àṣìpà ooo ọkùnrin mẹ́ta gàgà gógó gógó gàgà ọmọ àṣìpà ọmọ àṣìpà ooo ọmọ àṣìpà ooo. yeah. fẹ́ nu. bí mo ṣe fẹ́ nu o yìnbọn ṣiṣẹ́ tọ̀ yìnbọn ah, ṣiṣẹ́ tọ̀ mm. Mm. dákun talẹni tó ń bo oúnjẹ fún yín ta ni lèmi eh. ò mọ̀. kúkọ yìí ni kúkọ yìí ni mo kúkọ yìí ni ilẹ̀ yìí ṣe kúkọ yìí. olúwa mi kúkọ yìí. olúwa mi ìwọ́dà. olúwa mi olúwa mi kúkọ yìí olúwa mi. kí ni kí ló ń wò. olúwa mi o olúwa mi. Hmm, kúkọ̀ yìí dákun mo mọ̀ fẹ́ gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ tó ń ṣe fún mi. Ah, bí ọba ti lé. nǹkan tí ò lè sọ ọmọ ayé lára. Ah, lára àwọn ìwọ̀fà bábá. bẹ́ẹ̀ni mo mọ̀ dáadáa mo mọ̀. sórí oúnjẹ tó ń fún tẹ́lẹ̀ mo wá ń fẹ́ kọ́ máa bá ń fún lóúnjẹ sí ní ìsìn kó oúnjẹ rẹ̀ kó pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ dákun kó ṣe yẹn fún mi. ayé lára. <laughs> ìyá wa kí ni pa mọ́nàmọ́ná kú bí òjèbi oúnjẹ tá à ń fún ọ gan kán mọ́ gbowó babalúgbó ni ó jẹ́ ọ̀tọ̀ sí ọ ẹni ìyá ni ọ. ẹyin ẹlẹ́ra bíi tiẹ̀ ẹni ìyá bíi bó o wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ẹyin ẹlẹ́ra bíi tiẹ̀ oníkèébí pakú má ti jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ mọ́ láéláé. Ah, àṣàbí dàkún ewé ní bẹ́ẹ̀ láàrọ̀ ṣe tá à ń bọ̀wọ̀ kẹ̀kẹ́ ó kì í tiẹ̀. èmi bẹ́ẹ̀ni èmi ló bá sọ̀rọ̀ ìwọ náà wọ́n ti fi ẹjọ́ lórí ẹrú wọ́n fẹ́ máa pàṣẹ nílé bàbá mi ó lè ṣeé ṣe tó ní tí mo ní kò ṣe kó má ṣe ó tún jẹ́ ìtọ́jú bá lọ lọ́wọ́ mi. wọ́n máa pàṣẹ òsì ọ̀gá wa ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o. kí ló rí. irọ́ wọn ò rí kankan àmọ́ mo rí mọ̀nàmọ́nà. ikú pọ̀ ikú ikú pọ̀ ikú pọ̀ wo lórí ibú yìí. àṣàbí ọ̀rọ̀ tí mò ń sọ fún ọ ọ̀rọ̀ tí ń bí mi nú ni o n tí n bá sọ fún àwọn ẹ̀ṣọ́ mi pé wọ́n ṣe ni ọjẹ́ wọ́n ṣe o má dá wọn lọ́wọ́ kọ́ o mo ní wọ́n lọ rè fún àwọn ọ̀fà lóúnjẹ kan ìwọ ni wọ́n mọ̀ fún wọn oúnjẹ kan ni kí wọ́n fún wọn kí ni ká ti pe yún. báàmì. mo ní kí ni ká ti pe yún. ẹ mọ bínú ẹ mọ bínú síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ yín àgbà náà ni mo tẹ̀lé tẹ́lẹ̀ ní tá a bá tà bíbọ́ là ń bọ̀ nítorí bẹ́ẹ̀ mo ṣe ń bá yín bọ̀ kó lè lókunú láti ṣiṣẹ́ ni. tiẹ̀ ti jẹ́ ẹni tí wọ́n bá tà ni wọ́n ń bọ̀ ẹni ó jẹ mí lówó kó tó máa jẹ mí lóúnjẹ sí ẹni tó jẹ mí lówó ni kó tó máa jẹ mí lóúnjẹ ẹ ẹ ẹ ẹ ẹ jọ o jọ o jọ o etí ń bá fẹ́ ni ọba ń fẹ́ o igbe mi bá jiyàn tí wọ́fà náà jiyàn olówó ọmọ gẹlẹtẹ ìwòfà náà ọmọ gẹlẹtẹ níbo wọn ti ṣe yùn rẹ o sọ́ra rẹ kó o sì gbọ́ bí wọ́n lọ yàn kán pọ̀ sí láàrin àwọn èèyàn ah, bí wọ́n bá fún ọ lóúnjẹ kọ̀ọ̀kan ó ní méjì wọn ó gbé fún ọ sọ́ra ẹ o bọ́ ọba lè máa fi ti ẹkún o ti gbọ́ lẹ́yìn tí mo sọ fún ọ yìí má rí pípọn ojú mi o o ti gbọ́. ẹni tí n bá ti ní wọ́n ṣe gẹ́lẹ́ ni kí wọ́n ṣe má ṣe bẹ́ẹ̀ mọ́ mi o ó dùn mí gan o ó dùn mí gan o ó dùn mí gan o tí mo fẹ́ sọ fún ọ nù. ẹni sọ kúkọ yìí wọ́n ṣépè fún ọ ni ṣé mo ti ní ọ wọlé ni kó o tó sorí bí ìtẹ̀lé àdó gan ọ̀yà bọ́ká bẹ́ẹ̀ bá ti mọ̀ pé àkàn bá ti rán dandan ẹ̀ mọ́ tẹ́ ẹ bá wọn wí ẹ̀yin náà di wọ́fà kọ̀ọ̀kan lẹ́kùn ọ wọlé mò ń bọ́ màá mi wí lọ́wọ́ ọ wọlé kí ló dé irú àrífẹ́ kí ni ká ti pè o ti gbọ́ o n ti bá ti fẹ́ ni ọba fẹ́ o lọ́ọ̀rẹ́ gbóúnjẹ fún mi ìwọ̀fà ọ̀jẹ̀ ńlówó ni wọ́n tún máa jẹ́ lóúnjẹ. gbọ́ mo bọ́ ọ sọ obìnrin mi ìwọ mo ní bá lọ́rọ̀ ó sọkàn rẹ gírí ká dúpẹ́ fẹ́lẹ́dùà pé ẹ̀mí rẹ ò bọ́ ikú tí ò bá pa ni mo bá kúkú sí ní fìlà ká máa dúpẹ́ ló tọ́ ajá rẹ tó wọlé ẹkùn aníkúlápó tó padà dé ibi ìyá dúpẹ́ ni mọ́bọ̀kànjẹ́. agbákin ẹ omi ẹdun bí ẹ bá dé wọn padà òdi aṣọ nìyẹn padà yé ah, ti ṣe àti ẹ̀ wá ń wí à ń wí à ń wí ẹ̀ mú wàásù tí ò tí ò tí ò tí ò bá kùn gbé ẹ̀ mú wá a sì jẹ̀bi ẹ̀yin náà ni tí bá ṣe ní tí bá fẹ́ jẹ́ ni ọ̀wọ̀ lọ́dọ̀ mi ẹ jẹ́ ni àpọ́nlé wájú mi n bá sọ pé kó sì bẹ̀rù gan ni. Ah! lẹ́nu ọ̀rọ̀ bá ṣèyàwó náà rẹ kó n bá ah, tẹ́ ẹ ti tẹ́ sọ fún mi pé èmi ó nìyẹn o bàtí òṣòwò náà mi ti fi ṣèyàwó tẹ́ ẹ mú mi lọ bá Aníkúlápó tìbá Aníkúlápó náà ìbéèrè ìyàwó náà ló tún mú tó sọ dídá dáadáa ìtẹ̀bí ìyàwó náà ló lọ rẹ̀ sìgbà tí mo lọ wálé fún mi ah, ah, ah. kí ni àbá mi sọ. ẹ gbọ́ òbúrúkú ń gbòòrò ẹnu ìwọ tó lò ó lọ o tó géńdé báyọ̀ tó yàwó fẹ́ o wá sádi wá àwa mú o lọ sọ́dọ̀ ẹni tí ó ràn lọ o tún wá ń jẹnu jàkà báwo ò bá ràn lọ ṣòfò bíi débi tó lọ mọ inú nǹkan méjì àníkúlú agbègbè ẹ̀ kan bẹ̀ kí ló wá burú nú ẹ̀ ṣe wọlé tó bá tọkùnrin ni ó sì gbà sí wọn náà dìde ìjọ gbà sí. ọ̀rọ̀ yìí ti yé mi àgbákẹ́ ìwà fi yé e pé Aníkúlápó ti ṣe yìí ó ti dópin ìṣekúṣe yìí ah. ti ṣe tipẹ́ àwọn tí ṣe é sí lè mú mọ́ra ni lẹ́yìn tó ṣẹṣẹ́ mi ìní ah. ẹ̀ ní ìṣòpin. Ah. ọmọdé òmògùn ó wọlé ọ̀fọ̀. yìí ti ṣe ìmọ̀ jẹ. ìmọ̀lọ́ má lọ. ìmọ̀lọ́ má lọ. balẹ̀ mi balẹ̀ mi ìmọ̀lẹ́ bàbá ah. Ah. baálé mi máa ti ń lọ. èmi ṣe kí wòye mò ń bá wí tí mo ní lórí fòwọ́. baálé mi ah. baálé mi. ọmọ yóò sunkún ọmọ yóò tún sopó yóò sunkún ọmọ yóò tún sopó àníkú lápò tí ò mójú ẹni ẹ dáa ó lè pọ ọmọ rẹ nítorí owó olóró yàrá sí wò. ẹ lọ rí kó iṣu káró lé bàbá ẹ jẹ́ ọ̀pọ̀ ẹ pa odidi màálù kan ẹ jẹ́ kálukú ọ jẹun kí wọ́n mọ̀ pásíkò fàájì. Ah, ah. káàró lè bàbá ẹ ẹ mọ ni. Ah, <laughs> ẹ wo wèrè ẹ dúró ṣé banji kọ́ yìí. ó ń di bàbá ó náà. tíyàwó ẹ̀ sì gbà lọ́ọ̀ mi kó tó di pé mo dálẹ̀ kó máa lọ. ń bo ni wọ́n ń yàdá lọ dájúdájú ẹ̀mí burúkú kan bẹ́ẹ̀ náà banji kúkọ yìí káàró lè bá wa. tó bá di nírọ̀lẹ́ tọ́jọ́ bá rọ̀ mo fẹ́ kọ́ máa sọ iye àwọn tó wà ńbẹ̀ àti èrò rẹ̀ ń tó fẹ́ lọ fàdá sí mo fẹ́ kọ́ mọ̀ ó ṣe é ṣe kó jẹ́ pé ọwọ́ mi ò tó. bàbá èmi mọ̀ pé ò ní dira. ẹ ká lọ ẹ ká lọ ẹ ká lọ. káàró lè o. ara wo lè kó lè mò ń bí yín ni ẹ dákun bóun lára ṣe lè ń bí tá wà yìí ogun lé ní ibọ̀ asárésáré àpàdé olùgbèjà lọ́nà olùgbèjà náà tún rèé kò lápá kò lẹ́sẹ̀ hmm. bó o là ṣe bọ́ lọ́wọ́ ogun ṣé bẹ́ẹ̀ ṣe máa wòrè tánikúlápò fi dojú ọlá mi bolẹ̀. olúwa mi ẹ̀bá má rárò kan akúni á fọ̀rọ̀ yìí tó àwọn agbófinró létí wọn ò jẹ́. ọ̀tún ẹ mélòó láwọn fọ̀rọ̀ yìí táwọn agbófinró létí ọ̀ọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí Aníkúlápó fojú wa ṣe nínú ìlú yìí tí sì mú jẹ ah, ah. ẹ dákun mo wá lábàá kan o àwa lágbára wa lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá ń kẹ́ni. kárólì ọ̀nà àbáyọ mi wà ẹ̀jẹ̀ apawódà táwo ṣe. ká pawódà ká táwo ṣe ọ̀dà wọ́n gbọ́ wo ìyálòde ìwọ mo bá lọ́rọ̀ ọjà rè sọ ọmọ pé àgbà obìnrin là fi jẹ ìyálòde ọ wà bá ń ké sáwọn ẹgbẹ́ rẹ̀ tó kù ẹ wà lọ bá ń bá Níkúlápó agbára tí fi ń dàlú láàmú ẹ bá ń kó wá sọ́dọ̀ èmi balẹ̀. kárólé ah, eh, eh, o hmm? àwọn wo nù. Ah, ẹ̀gbọ́n ọmọdé yìí àwọn ọ̀pá kẹ́ni ọ̀pá kí ọ̀là kí àwọn ìyá mi àtórí ẹni tí òṣùwọ̀ ẹ̀ṣẹ̀ àwọn gbólógbó bà lóòlé ojú tó lé ojú tó ko àwọn ẹyẹ ẹ <laughs> àfàìfúnni ládìí ẹ̀sìn gbòdìdí ẹni ló ẹni ẹ wo mo fi rúyọ yín o mo tó yín pè lásán o àwọn ẹni àbí. ẹ káàró lè àwọn wo la ń tọ́ka sí wa. àwọn àgbà bíbí tiẹ̀. wọ́n bìrì torí ọlọ́run àjogún dákun síbáṣe máa wàjà níran tí ó sì jẹ́ wá lówó gbé náà ni. Ah, ẹ̀yin dákun kí aláwa fẹ́ ṣe sí i gbogbo alásàrùn kò kó sòwò báyìí nígbà tí ó sì ti lówó lọ́hùn àṣà lè pa á máa wò náà nígbò bá sì lò lọ yọ sanwó wa. níbo la mọ̀ tí ó lò lọ ìgbà tí ìlú ọkọ ni kókó báwo sì wà ní tèmi kẹrò ní pé àbí kí á anikulapo sí ni. anikulapo hmm. anikulapo àbábùlẹ̀ sówó rẹ̀ o n mọ̀mọ́ tí mò ń sọ sọmọ pé abúlé sowó lànà ní kúlápó tá a bá ti wá arábùlé sowó sá ní kúlápó yóò bá wa bá jáde wọ́n sì bá gbowó wa jáde. gbogbo ìgbà ẹ dàkún wa ní kúlápó ló sọ lóòbí dala lẹ̀ gàrà bó ṣe sọ nǹkan ara mi ti ń gbọ̀n àwọn ọmọ ìjà ṣe nǹkan tí aníkúlápó fi kó wa sọ́gbà rẹ̀ táwọn sì gbà o. ẹ ẹ ràn ta ni síta ni. Àjàní jẹ wá lówó àwa fẹ́ ràn sànà rẹ kọ́ ọba wa àgbàdo rẹ kọ́mọ̀dé pé yóò jẹ wá lówó. ọ̀rọ̀ náà ló bá lẹ́nu mi pé ìyìn lè ṣeré bẹ́kùnbẹ̀kùn torí ọ̀rẹ́ wa yan a sì gbọ́dọ̀ pàdánù rẹ. dákun sọ rárá tó o fẹ́ fi gbolẹ̀ o ah, owó fi gbogbo nǹkan gbolẹ̀ o. Ah. ṣé bí ìwọ lọ sọ pé o fẹ́ fẹ́ ọmọ rẹ̀. àmì ah, bí ẹ̀yin náà lẹ́ ń gbà mí mọ̀ràn wípé àṣàbí wọn ò gbọ́dọ̀ fẹ́ kí má bàa lọ́mọ sin ó ń kálukú ló ní sọ̀rọ̀ tiẹ̀ o ẹ jẹ́ ń gbé ìtọ́nà ń dà mọ́ mi. ẹ ṣùgbọ́n wọn náà sọ̀rọ̀ ó ní ojú ẹ gbé àyà ẹ gbà nǹkan lóde tó ti ń sojo. eyín ń gbà kan làyà mi gbé tọrùn mi gbà àmọ́ ní ìsìn àyà mi ò tí ì gbére bí ẹ̀yin lẹ jẹ gbèsè ẹ̀yin wọ́n jẹ lówó ẹ lọ bó ń gbèsè yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe gbà ẹ mọ pè mí sí pínrín. bó wà ní ká ti bẹ̀rẹ̀. ẹ kàn ń pa alálẹ́nu lásán ni o èmi ò ní kankan bá yín dá sí ẹ má mẹnu ọ̀nà bí ọ̀dọ́ aníkúlápá àbá ní kíníkan o ẹni níṣòro ẹni mórí ibùsùn ẹni wàhálà òní tọ́sí yín o ẹ fi èmi àti gbèsè ayé mi lẹ̀ tọ́lọ́n bá kádàrà pé èmi àtàṣàbí àjọṣe lọ́kọláya ara wa déédéé bọ́lá bá sì kádàrà dákun ẹ fi mi lẹ̀ kí n tẹ̀mí èmi ní àjàní tọ́jú ẹni wò ni lókàn mi. ọ̀rẹ́ wa dákun <laughs> mọ́ bínú ẹ ṣe èsè kó tí ń sojú. pé kí ni ah, ṣé bọ́ sọ pé wọ́n ti dájọ́ ìgbéyàwó lọ sọ ni. ó ah, ti fẹ́ mọ̀ fòjó pòjó báyìí. ní ìdájọ́ ìgbéyàwó ṣáà ilé ẹ̀ka alábàáhùn ṣáà máa ju mẹ́ta lọ ní sẹ́ẹ̀ ní mọ̀ bá dájọ́ ìgbéyàwó ni ah. bí ìbàdájọ́ ìgbéyàwó bí ìbàdájọ́ ìgbéyàwó ó yàtọ̀ sí gbèsè tájà ní jẹ yín bẹ́ẹ̀ bá fẹ́ gbowó yín ẹ lọ báwọn tí yóò bá ń gbowó yín ẹ fi mẹ́ àti pé èló gan ló jẹ́ ń gan. kò sí bí a bí ẹgbẹ̀rún kan àbọ̀. ẹgbẹ̀rún kan àbọ̀. akérètọ̀ ń ta sọ́ọ̀sì. ẹyin ojúgbélẹ̀ adásọ ẹgbẹ̀rún kan àbọ̀ ẹ bá fẹ́ hanra yín lè mọ̀ sí èlò onídẹ́gbẹ̀rún kan àbọ̀ owó kí owó pinni sin owó pinni sin owó tí ò tó nǹkan kan lẹ́fẹ̀ẹ́ para yín sí lórí tí ó rí ó dà tí máa ń fún lẹ́gbẹ̀rún mẹ́ta nǹkan owó ilẹ̀ kan tí mo ta mo fẹ́ lọ rè é gbà ń bẹ̀ bí n bá gbà ń bẹ̀ mo fún ẹgbẹ̀rún mẹ́ta ẹgbẹ̀rún mẹ́ta ẹ gbàgbé àjàní jẹnu àbíyọ. ẹ wá ọ̀rẹ́ wa ìdí mi ò sọ nǹkan gidi fún ọ sóyà ah, ìwọ tó ẹ pẹnu ẹgbẹ ibo nínú ilé òsín nígbẹ ẹ. ń dara rẹ láàmú pọ ta ni ọmọ pé kò sí wo bébà ń ta. Ah. sáwà wá owó bébà wo ní ibẹ̀ ní. owó bébà ò bá sí ń ta ètè mi fẹ́ lọ gbà yìí ó tó san gbèsè tẹ́ ẹ jẹ ìwọ tó lẹ́nu tèmi gbẹ mm. ebi ń gbà lọ ọjà ń jẹrin ebi ni mo ra kíní ìfọ̀n sóoró wò rántí ń bẹ̀rẹ̀ rẹ̀ kẹrin ọwọ́ rẹ̀. jẹ́ a lọ irọ́ ajogun ẹ̀wù <laughs> tí ọmọ yìí agbádá ńlá ìwọ ni ó ṣáájú nso gbabi àní ó sá. irọ́ ibi ni tùgbà ah, ẹ fẹ́ mo ti darí ayé yín báyìí. Ah ìwọ náà tẹ̀lé ìdí ọ̀tọ̀ ọ̀lẹ̀ táwẹ̀nù lọ́pọ̀ ìdí ló fúyẹ́ bí ilẹ̀ ọ̀lẹ̀ yìí. ọ̀rẹ́ wa dúró náà dàpọ̀ nígbà tí ẹni tó pe ìjọba sí Aníkúlápó sí mm, agbára ìjọba ọ̀ka là sọ ni àbí kí ni ká pè àbí ká sọ pé ìjọba náà ti gbà bọ́dẹ̀ wọ́n ti gbà bẹ̀ tẹ́lẹ̀ àbí kí ni ká pè yín. ẹ Lábànjí ìṣẹ́jú kan má bínú sórí ọ̀nà ọ̀fun ọ̀nà ọ̀run ni igi tí ń bá kà kó pé ọlọ́mọdé yìí ó jẹ gbèsè. ó ṣe pàtàkì ọ̀rọ̀ ẹ̀ wọ́n eh. ti fẹ́ràn ọkọ máa kọjú sí nǹkan míì lásìkò tí wọ́n eh. bá ṣe pàtàkì ká sí. so mọ̀ pé ẹni tí ò bá rí iná mọ́wó tó jẹ́ pé owó nìkan ní iná yóò mójútó ọrọ̀ ajé rẹ̀ ni eh, ọ̀rọ̀ gidi ló sọ sórí lábàájí ọ̀rẹ́ mi ọ̀rọ̀ aníkúlápó tó sọ yìí orí sọ lóòótọ́ laníkúlápó ń pa kúkúrú tí ń pa gígùn apá àbálẹ̀ òka balógun ṣe ó ṣe tí àwọn ìjọba náà bóyá kí n gbà sí ọ lẹ́nu pé àwọn ìjọba gbàgbọ́ tẹ́lẹ̀. wọ́n gbàgbọ́ tẹ́lẹ̀ ni ah, wọ́n gbàgbọ́ tẹ́lẹ̀ ni. ẹ wàá gbọ́ mi aníkúlápó ti lẹ́ni musanu ìní òjò má ìpọ́n. bẹ́ẹ̀ ni sórí èmi àti ẹ ní ká fọ̀rọ̀ wa mọ ọlọ́run ẹni àbálẹ̀ ìdààmú ọlọ́run là ń fà á lé lọ. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ètè mi ò fẹ́ nù ah, èyí ò ní máa bá ń lọ́kàn jẹ́ kéèyàn bá sọ pé nìkan wà téèyàn ò lè dààmú ah, ṣé àwọn ọ̀dọ́ àwa náà tó sùn á kọrí síbi tí bàbá wa kọrí sí ni hmm. ọ̀rẹ́ wa hmm. jẹ́ ìṣòtọ̀rọ̀ fún ọ agbára àdáǹdè ọwọ́ àwọn ọ̀dọ́ ló wà hmm. lẹ́yìn káwọ ọ̀dọ́ ó fira wa ká sora wa pọ̀ ká sira wa lọ́kan ká wá bò la fẹ́ mú aníkúlápó tá a fẹ́ pin lọ́wọ́ wà lára dájákújápé tí ń wúyo hmm. bí bẹ́ẹ̀ kọ́ ṣé n tó ṣe fáwọn bàbá wa ti ṣe fún wa hmm. ní yóò tó máa ṣe fáwọn ọmọ wa náà oyè akọ ah, mọ́fokò mi dọ́nà oyè akọ ẹ̀jẹ̀ akọ. lọ́láńjí làákà ìbẹnu ọ̀rọ̀ rẹ̀ òní agbára dáǹdè ọwọ́ àwọn àdọ́ ló wà. àwa la ní. èmi rẹ̀ sì rí ọ̀dọ́ ni a. Ah, ah. ẹni ojú yorùbá rọrùn rí lọ́rọ̀ rẹ̀ ẹni ó wá wí ó sọrọ ní ìsìn olágbára ọdọ là lò hmm. hmm, ọdọ ni ọdọ lè ní rẹ̀ ìjọ àti wá ń ṣe ń lẹ̀ yìí ọ̀dọ́ wò gangan náà jó lẹ́nu ọrọ wo ọ̀rẹ́ wa mẹ́jẹ̀ ń tàn ìwọ ọ̀rẹ́ mi rèé àjọmọ tójú rẹ rí ńgbàtà ní kúlápó múyàwó rẹ sì jù àtìmọ́lé hmm, èmi nù ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ nìyàwó rẹ gbé rọbí tó bímọ sí o ọmọ ọ̀hún dà sẹ́mi àti ẹ sáà lónìí ṣèbó ti fọmọ òun jóògùn kí lórí ṣe sí. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa nbí ọbí ọbí ọwọ́ abàdé wa tó kọ dalẹ̀ mo tún jọ kúru anikoya pé wájú ni ah, ah sọ́ọ́rí lọ́jọ́ tí mo dì á mọ́ra tí mo lọ ká a mọ́lé tí mo pàdé ẹ lọ́nà mo gbó mo tún wò mo rí i pé ẹ̀sìn tí mo fẹ́ fi ṣe ń jọ náà yóò kéré sí ẹ̀sìn tó yẹ kó ṣe hmm. ni mo á fi lẹ́ńjọ náà pé ẹ̀sìn rẹ̀ ń bọ̀ ojú ẹ̀sìn rẹ̀ ló sì sùn lọ́wọ́ anukulakpo wọn ó pa èmi tí parẹ́ bẹ́ẹ̀ yóò kú balẹ̀ ẹ bá mi fìmọ̀ ṣọ̀kan ẹ bá mi pawọ́ pọ̀ kájọ mọ bó la fẹ́ mú anukulakpo èmi tí wọ́n mú náà rè ètò ṣe náà ni ó fi ṣàṣemọ. ẹ kò burú ẹ tó bá fi hàn ṣàṣemọ náà nǹkan kan náà lèèyàn ṣe gbégi gbégi tí gbégi nígbó tánú wọ tanù tó lóun àgbé mọ ẹ tó bá fi hàn ṣàṣemọ náà kò burú. àwa wí tán ẹ lágbára ọba baálé òka agbára balógun òka ṣé mú agbára àwọn yìí ò bá ká táwa náà ń wòran tágbára tí a náà ká agbára tí a náà wà ká. Eh. awi ẹni àfilẹ̀ fún elédùà elédùà elédùà wa ráyè àti wa máa bá wa mánikúlápó ṣé ni ah, àtàníkúlápó níjọ gbé. ẹ eh, lábàá ń jí ọ̀rẹ́ mi ká níwọ ni balógun lẹ èmi lọ sí i àṣàbí ọba wo ló wà mẹ́wọ̀n. àṣàbí. ó yẹ kó dá wa ló kà máa lọ síta. ó tiẹ̀ kọ́ ọ̀tá. mo ti ń bọ̀. Ah, ah, tún mi òun gbagba ni. gbogbo lè fẹ́ ṣerun ni ó ṣerun mọ́ ni. Ah, ṣùgbọ́n náà ló ní kí n wá ṣerun bí tó ti ń ṣerun. ọ̀kẹ́ márùn-ún lèmi náà ń ṣe o. Ah, rẹ o méjì lèmi lágbára. ọmọ olówó mọ̀ làṣàbí kò farawé <laughs> ah, ọmọ àṣàbí. ó bá mi. ń ọ̀dà. fẹ́ jáde ni. náà rí i pé ti òjò ṣe ẹni fẹ́ rọ̀ ni mo ní wá wú ọ má wà á pẹ́ tó ti jáde má pẹ́ wọlé o èmi náà ò ní pẹ́ padà ṣẹ́ẹ̀dẹ̀ ẹ̀ ẹ pẹ̀lẹ́ o. ó dà bá mi. pẹ̀lẹ́ ẹ káre o. ẹ má káre o. ẹ káre. ṣé gèlè rẹ bá bínú ọ̀rẹ́ mi. àìlára àìlára o àìlára. ó ó bàbá. yóò dáa fún ọmọ dáadáa yóò yí o à ń bọ́ a lọ́wọ́ àlátàárọ̀. bàbá mò ń bẹ lẹ́kùn létí mò ń ṣe tẹ́ gbé fún mi. tí wọ́n fi dáa ju àwọn olórí burúkú èkejì ẹ lọ́nà béèyàn gbéṣẹ́ fún ọ bọ́ ọ bá parí ẹ ò ní kó ń di ẹ kò síjọ́ tí mo rí ọba ẹ̀ tínú mi dùn àmọ́ bí n bá ṣe nǹkan fún ọ lójú wọn wọn máa ṣe lára rẹ ọmọ tó bá ṣiṣẹ́ tó lásìkò tó sì bẹ̀rù olówó rẹ̀ ó yẹ kó olówó rẹ̀ náà fà mọ́ra ni ọ̀ya ẹ̀yìn ó àwọn lanú orí ó funfun ni táìtà ọ̀ya. bàbá ẹ̀yin àgbà náà lẹ pé àìjẹ́lékè mọ́yó. ìyẹn ò ní pé gbogbo wàhálà tí mo ṣe ń torí rẹ̀ yìí lẹ́sùn pé mo fẹ́ràn rẹ̀ gbogbo wàhálà ń ká àjẹun ah, jáde. Ah, ah. bí bá ṣe pé torí pé mi ti jẹ àbájọmọ tó bá wọ ni ó fẹ́ fa ọmọ ara ni ọyà ọyà ẹsẹ bàbá ọkàrí bọ́dà. mo ní gbé lọ. ọmọ àgbà wo mi rè ta àwo tèmi fi ń jẹun òun rèé o jésù pé mo fẹ́ fa ọmọ ara gbé àga sẹ́yìn wà kámọ́ra jẹrẹ́ ń jọ lójú pé mo ìwà tó yàtọ̀ jókòó ìwà ọmọlúwàbí ló bímí náà bá sí ọlọ́mọ kì í ṣe nítorí pamọ́ làgídí ni tó funfun yẹn ògùn fẹnu ọ̀yá ọ̀yá ọ̀yá ń bọ̀ nà. kí n má jẹ́ bàbá. a ah, a ah. má jẹ́ wo dé bọ́ ń bẹ́ o ọ̀kàrí ọ̀kàrí. ó ta fà sókè òyì dóborí ah, bọ́ba yóò tọrùn wò ẹ́ sàyè jẹ́jẹ́. Bo. bọ̀ o. nǹkan kò sí ọ. nǹkan kò ṣe mí. nǹkan kò mú ọ. oúnjẹ tí mo gbé fún bàbá mi lórí tábìlì tí ń bẹ inú àwo ìwọ kọ́ ló jẹ ni. <laughs> ẹ wo àṣàbí bá a ń dúpẹ́ lọ́wọ́ bàbá o àfi ìgbà tí wọ́n yẹ pé bàbá mọ̀ pé oúnjẹ tẹ́rẹ́ àwọn ẹ̀ṣọ́ rẹ̀ gbé fún mi kò yó mi bẹ́ẹ̀ ló ṣe rí o bàbá bá nínú àwọn yọ sí mi lónìí ipe kí n jókòó kí n máa jẹun. ọjẹ. Ah, táyọ̀ tó dúnú mo fi jẹ́. inú òun wọn nǹkan kò sí mú ọ. nǹkan kò ṣe mí. Ah. ọjẹ. mo jẹ. nǹkan kò sí mú ọ. nǹkan kò ṣe mí. àbí nínú wọn ni tó fẹ́ kí n mọ̀. Ah, wo àṣàbí wàhálà rẹ pọ̀ o mo ní nǹkan kò ṣe mí àbí kí ló tó fẹ́ gbà ń bẹ̀ nǹkan kò ṣe mí. nǹkan kò ṣe ọ. a ní nǹkan kan ò ṣe mí wò ó ara mi ara le dáadáa nǹkan kan ò ṣe mí. àyìnlá nǹkan kan ò ọ. àbí ní irun ọgbọ́n fẹ́ máa dín fún mi. asabi bàbá rán mi ń ṣe sì mọ̀ pé bá mi ń bí tó ti yọ èwo jẹ́ lọ jíṣẹ́ tí ni nínú àwo rí you. Bàbá Dágbólú ìyá jẹ mí. Ìyá jẹ mí. Ìyá jẹ mí. Tó bá sí ọ̀nà oṣù. Ẹ ṣe bàbá. Àbí ni aró. Ọ̀rọ̀ Adékúlápó mo mọ́tọ̀ ìwá. Adékúlápó fọwọ́ lágbá lójú ó fìyà jẹ mí. Ó tún wá lé mi ní ṣe. Lóòótọ́ àti lódodo bàbá. Mo jẹ lówó nígbà mo fẹ́ ṣèyàwó òun sì sáfẹ́ lọ mi mo sì gbéra mo tọ́ lọ ìjà níkúlápó níhìn mo fẹ́ owó níwọ̀nba lọ́ọ̀rẹ́ ni láti fi ṣègbéyàwó ó sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àlódòdó yá lówó ọ̀hún lẹ́yìn tí mo ṣèyàwó tán n ò rówó san ó sì wàá bá mi pé tọ̀ ìyàwó mi ni ó wàá ṣe gbà láti dá owó náà padà ah, ìyàwó mi bò la fẹ́ rìn aya mi náà sì gbà pé ká ṣe bẹ́ẹ̀ ọ̀sìn wọn aya dáadáa ṣùgbọ́n lásìkò tí ìyàwó mi ń lọ rẹ̀ ṣe gbà lọ́dọ̀ Aníkúlápó oyún wà nù rẹ̀ bàbá hmm. Hmm. Hmm. ọ̀dọ̀ Aníkúlápó ìyàwó mi bímọ sí kété tó bímọ yìí Aníkúlápó sì mọ́mọ náà òjò ogun èyí ló ń ṣe yìí. Aníkúlápó. ó ti rí inú bàbá. ọkọ ọmọ rẹ jóògùn. kékeré lẹ fi pè ó wá yọ̀ǹda ìyàwó oníyàwó máa bọ̀ wálé èmi náà wá wò pé irú yẹn jẹ́ mi lè yí kí ni ká ti pè é ó fọmọ mi dóògùn tó wá fàyà ránṣẹ́ lé ah. èmi ó ní ẹ̀yìn o kí n máa gba ya mi gbà tó ń ti rí tó ń fẹ́ lára rẹ̀ bóyá ah, ọmọ tèmi ni ń tọ́ rí ah, wọn á wò pé kíní yóò dáa kó bá rò kémi náà jẹ́ ní tó lè yàn jẹ gbé mo bá dìyà mọ́ra èmi náà fowó kan kéjì mhm. mo ṣe gbó tí mo lè ṣe mhm. mo ta mọ́ra òdìlẹ̀ àníkúlákú hmm, bàbá hmm. mo ṣe lọ tí mo gbéra tí mo lọ tí mo lọ hmm, mo ṣe pàdé àníkúlákú jíga bàbá orí mi tóbi ojú lè lọ ah lè yí èmi náà rí i pé iná kéékèèké ni tó ọ̀gbìn lè pa mo ṣe fẹsẹ̀ fẹnu pé èyí kọjá ní téèyàn dúró dè hmm. mo ṣe wáá kú bẹ́ẹ̀ iyèmí ṣẹ̀ wá sí pé ah nígbà tí mo lólùgbèjà kí ni ń dara mi láàmú sí mo ti ń sáré bọ́ abínú bàbá dágbòlù ẹ gbà ń kalẹ̀ ra mi kalẹ̀ ẹ̀yin nìkan lẹ́ẹ̀ lè gbà mí tíyàwó fi lè jẹ mí. Hmm, àwọn baálé mi àti àwọn olóyè àti àwọn ìjọba kí náà rí sí sọ̀rọ̀ yìí. bàbá ọ̀rọ̀ Aníkúlákó ti ju gbogbo ètò ẹ̀sọ́ yìí lọ hmm. tí baálẹ̀ bá kọjá ààyè Aníkúlákó dè mọ́lẹ̀ ìjọba gan ò rí nǹkan kan ṣe sọ̀rọ̀ rẹ̀ nígbà mo wá sákú òun bẹ́ẹ̀ mo wá rántí pé ah mo mọ̀ lólùgbèjà bàbá dágbólu ńkọ́ bo ní ẹ wà tíyàwó fi máa jẹ mí tó di ń sáré wá bá inú bàbá bẹ́ẹ̀ sì rà bí mo ṣe wá dákọ yín fánikúlá kó ló lèmi ẹ ṣe fóun mo ní ah bàbá dágbólu ni ọmọ ń bá wí ọ níhan ní kíni tó ń bá jó àwọn òòlè káàdó òfin bàbá dágbólu mọ ní orí ah irú òní ọwọ́ ń sọ ni ah. òun ó pa yín ni ó ṣe kíní sọmọ ní à ah, ìwọ aníkúlápó sí bàbá dágbólu sí bàbá dágbólu. kí ló fẹ́ ń ṣe fún ọ. bàbá hmm? mo fẹ́ kẹ́ gbà mí ni kẹ́ ra ń kalẹ̀ lọ́rẹ̀ hmm. kẹ́tì ẹ̀ wá tó wo torí pé nítorí wọn kọjá ayé rẹ̀ sí yín ó lẹ́yìn so òun kó ń bá jó yín ẹ̀ka dò ó fẹ́ yín sí mo nìmúra wọ́n sì ń polówó okú lè rẹ̀ aníkúlákó ó lóun ló ń polówó okú fún yẹn o. wà á mọ lọ. Ah, bàbá. ó gbúrò mi bọ̀. kí n máa lọ. máa lọ. kí n máa lọ bàbá ojú òní tí ẹ̀dá kan tètè bá ń pa mo fẹ́ tètè gbọ́ kú rẹ̀ kí ariwo kú ó sọ ní ẹ̀dẹ̀ rẹ̀ ojú òní tì í bàbá ẹ bàbá. aníkúlákó ìwọ ni ìwọ jó èmi èmi ò ní kádùn Aníkúlápó ìwọ èmi mọ̀ ni wọ́n jọ mọ̀ wọ́n jọ mọ̀ pé mi lọ gbá mọ̀ lábàá pàpọ̀ èmi dáadáa gidi èmi dágìrìdá èmi tí mo wà nulẹ̀ tí mo ń dẹ́rù bara mi bí n bá sínú ilé ẹ̀rù bá àwọn èèyàn ọgbà ó kù sí bẹ́ẹ̀ mi mo sọ bẹ́ẹ̀ ó kù sí bẹ́ẹ̀ mọ̀ ọgbàdùn <laughs> mi tó ọmọ yìí dà. bá a mi gbogbo tẹ̀ ń wí látòrọ̀ pẹ̀lẹ́ ọ̀rẹ́ yín mò ń gbọ́ ọ. Hmm. bá mi a ní kúlápó táwọn sọ ọ́n pa rẹ̀ yéé mọ̀ sẹ́ran rírọ̀ bá mi ìbáwọ̀ yìí kẹ́ ẹ mọ̀ dà sí ẹ jáwọ́ kẹ́ ẹ mọ̀ bá jà ṣe torí bá mi fẹ́ fojú sunkún yín o. <laughs> ọ̀kàrẹ̀ wo ikú ò ní pa kiri àrùn kì í ṣe kínú àwọn méjèèjì lọ rèé jókòó sẹ́kù lé ikú ikú mọ́jú kọjá lára wọn ikú ò ní pọlọ ikú ò ní palẹ̀ ikú ò ní nǹkan kan tí ó fàtẹ́gùn sí bí kú bá ń pẹgbẹ́ tèmi rèwerèwe ọ̀tọ̀ lọ yẹ̀kú ọ̀yẹ̀ tèmi sí báwo bá ń sẹgbẹ́ mi rèwerèwe ọ̀tọ̀ lọ yẹ̀kú ọ̀yẹ̀ tèmi àti ẹ sí wàá wò oromadi rẹ rẹ ọmọ àwòdì ìyá rẹ lọ màsá. mo jẹ sí ìrìn ọmọ kankan àwòdì ni ọ ò tí ì tó ra bàbà kó débi pọ́ gbádìí ẹ ọgbọ́ ọyá káwọn àga ikọ̀ wọlé kọ́ wọlé wá bá mi Aníkúlápó Aníkúlápó bọ́ ọ bá ń bẹ́ ń gbèrè òkú mo fẹ́ kọ́ wálé Aníkúlápó bọ́ ọ bá ń bẹ́ ń gbèrè ọ̀sà mo fẹ́ kọ́ dẹ̀yìn bọ̀ Aníkúlápó ìpè ọ̀run mo fẹ́ kọ́ jẹ́ ń wọ̀ fẹ́ kọ́ jẹ́ táyé o balaja bá lọ sóde wọn agbóhùn odu mo fẹ́ kó gbóhùn ẹnu mi sàṣẹ bọ́lá òsà bá lọ sóde wọn agbóhùn àjà mo fẹ́ kó gbọ́n tí mo wí lónìí bí eré bí ayọ̀ báyìí ní sè nínú ẹran wùkẹ́wùkẹ́ aṣogogo látọ̀ ìjọ́kíjọ́ báyìí níjú aṣíwín kó rà sí mi ayọ̀káyọ̀ o ayọ̀káyọ̀ láyọ̀ wèrè ìpè ọ̀run mo fẹ́ kọ́ jẹ́ ìwọ̀n fẹ́ kọ́ jẹ́ táyé o aníkúlápọ̀ àkọ́kọ́ rẹ̀ rèé o aníkúlápọ̀ sílẹ̀ tètè kọ́ wá jẹun ni. Ah, ah. Ah. ta ni ná Dápọ̀lù ìwọ ni o tó bẹ́ẹ̀ ogun ayé kan ò ní lé títí kó borí ogun ọ̀run jẹ̀gbẹ̀ kan ò ní borí olódùmarè ó dijú ẹ bá sáré kọjú orúnkún ó dijú ẹ bá rí bùrìbùrì tẹ ẹrọ pinlẹ̀ ó dijú ológin nígbà tó fojú inú rẹ̀ bí alábàáhùn kẹ́ ẹ̀ tó mú mi gbogbo yín pátápátá ẹ̀ lè dá mi mú. mo kì ọ́ lẹ́lẹ́kejì báyìí kó dáhùn anikulapo ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ rèé o kórìrì oorun kápá rèé oorun kí gbogbo ara rèé oorun kọ́ ọmọ báwọn baba ńlá bàbá rẹ jẹ lórí ọ̀run. mo wọ mi títí mo dégbò olúwarí mo tọ́pa sí ọ̀rọ̀ ni mo jà mo wọ olè ọkà ò ní jẹyìn òkò ní pẹ́kun àmọ̀tẹ́kùn tó sáwẹ́wù lọ́gẹ̀jọ́. alikulapo. iná lọ wáyé. olúwa mi o olúwa mi o olúwa mi o olúwa mi o olúwa mi o. ayé yóò ní dáa. yéé yéé. bàbá mi bàbá mi. Ah! ìfọ̀ ní parí tọmọ tó kú. àwọn onípẹ̀lú tó àwọn. ikú wa pẹ̀gbẹ́ mi lè wéwèé ọ̀dọ̀ ọ̀yìn kọ́ yàkú ọ̀yẹ̀ tó kí mọ́dọ̀ ọmọ ọ̀yẹ̀ kú ọ̀yẹ̀ kú. yéè yéè yéè yéè ikú ò ní palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ ikú ò ní palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ ewu òrìṣà ewu òrìṣà yéè yéè kọ̀ọ̀dọ́gbọ́n ni mi àwọn ọ̀rọ̀ rárá. Ah! bàbá mi bàbá mi bàbá mi bàbá mi àti délé bàbá mi kí ló mú yín bàbá mi àti délé ẹ má mi ẹ mú ta yín lọ. ká fún mi ká gbọ́ lé olú ọ̀la ká sọ̀rọ̀ fún mi ká gbọ́ àwọn òde ìjòrò àwọn ìgbà ò àwọn ìgbà ò àfọ̀gbà ó ti padà kí ká Mami! Bàbá ni mo sì sọ fún yín. Oyún ṣètò oyún sí wọn láfárá o. Oyún sí wọn láfárá nù àfòmọ́sọ́sọ́. bàbá mi mo sì kìlọ̀ fún yín tó bàbá mi mo sọ fún yín tó. ọmọdé gbọ́n. bàbá mi dìde lẹ̀ bàbá mi ṣe bá bàbá mi yẹ́ẹ̀ bàbá mi àmọ̀dá ah, lọ tẹ̀mí ti ta bàbá mi ẹ̀ dìde bàbá mi dìde àbá mi mo sì sọ fún yín tó lọ́jọ́ kìíní àná mi mo sọ fún yín mo dárí kú lápẹ́ ẹsẹ̀ rí bàbá mi bàbá ẹ dìde. kí n bàbá rí ah, kí bàbá a eh. dira. ẹyin kò pọ̀ ọ́ nù. kí jẹ́ pé tábìlì bá fi yí jẹ̀ kan abẹ́ ewé lọ́wọ́ ìkọ̀kọ́lẹ́ ah, kù. ìwọ ọmọ dira. Ah, olúwa mi yẹ kú. olúwa mi yẹ kú. sẹ́ẹ̀rí báyìí mo ní sẹ́ẹ̀rí bí ẹ bá mi dé ibi ẹ bá mi dé rèé àṣé kò sí ẹni tó ṣe fẹ̀yìntì gbogbo ẹ̀yin gítàrò pa fẹ̀yìntì rèé ló fi gbogbo ara ṣẹ̀gún yìí o kọ̀tán ó tiẹ̀ wá tó èyí obìnrin inú wa yìí tá a tún rò pé bóyá yóò ní àjẹ́ tàbí kó torí wa lọ́ọ́ gbàjẹ́ kó torí sẹ́ẹ̀lú lọ́ọ́ gbàjẹ́ àṣé ẹ̀fúfù lẹ̀lẹ̀ ni àṣà tí ò ní kọ̀tán àwọn àkúkú joyè. àmọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ gbẹ́sọ̀ ẹni àbá lè mú àáfà lélẹ́dùnmarè lọ́wọ́ ni. kí mo gbọ́ tó wù. Elédùmarè là á fà kẹ́ni lé lọ. ṣé tí wọ́n fẹ́ wí nù. Ah. àmọ́ o nítorí dá mi lójú tàdá ni pé òye ilé kó wà yín lẹ́jẹ̀ ẹ wá gbọ́ o ẹni tó bá ti mọ̀ yí pé iṣẹ́ ìlú yìí òun ò lè ṣe mọ́ tó ti sú òun láti ṣe tàbí tí agbára òun ọ̀ka àti ṣeṣẹ́ ìlú mọ́ ṣebí lẹ́kẹ̀tẹ̀ ẹkú ọ̀run ni ẹ fi ń pè yín lólóyè ẹ bá mi dá lẹ́kẹ̀ mi jọ sí àyín. òmìnira bàbá gbòmìnira lọ́wọ́ ayélára lọ́wọ́ òmìnira. bẹ́ẹ̀ ni. ọwọ́ mi ló wà. Mm. ìyá ń di ọ̀pá. n máa ń jẹ yín. torí ọmọ rẹ ayélujára ni mo ṣe wá. kí ló ṣe ṣé o ṣe nǹkan kan. Ah, ah, láburú ò ṣe ah. láburú ò ṣe mí ṣe. àṣẹ ṣe ìdùnnú ẹ wò mí ifá tí wọ́n dá fún kékeré wọ́n ti jẹ́ ká mọ̀ pé alágbára ọmọ ni. Hmm. Hmm wọ́n wá ní gbogbo ohun tó bá ti nífẹ̀ẹ́ sí ká mọ̀ bá fẹ́ wọ́n ní ẹni tó bá ti nífẹ̀ẹ́ káwa náà mọ̀ nífẹ̀ẹ́ wọ́n lẹ́ni tọ́kàn ẹ̀ bá ti fà sí tábà ti jọ ń sìn ẹni ká mọ̀ yà wọ́n. sáwárí ọmọ kékeré ìlú yìí àgbà ìlú yìí wọ́n mọ̀ pé gbígbìn bá fà ìkara wọn á tẹ̀lé lẹ́yìn àti ẹ̀. <laughs> ọmọ dáadáa ni ọmọ dáadáa ló mọ̀ ni. elédùn àwa nígbà ẹ jọ pẹ̀lú ewé àpẹ́ ẹ wá wò mo wá fẹ́ tọ́jú kankan sí yín lọ́wọ́ ni gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ ìlera mi ẹ̀rù wa ń bà mí torí a lè rò pé yóò pẹ́ kó yá a sì lè rò pé yóò yá kó pẹ́. elédùn àwùjọ ọpẹ́ ni. àmín bó ṣe wọ náà ni sọlá ẹ mo fẹ́ fi kankan sí yín lọ́wọ́ ni torí wọ́n ní tó bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìkan fún ní nǹkan. Hmm, lágbára rẹ̀ yóò tó gbé nǹkan náà. ẹ wá dọwọ́ yín. ṣó ti rí nísìn ẹ̀yìn ayélára yàtọ̀ sí léènì ọtọmọ ọdún mélòó. ìyá wa inú hmm? oṣù kẹta ni mo pọ́ ọmọ ọdún ẹ o ti ọmọ ọdún bẹ́ẹ̀ ni ìyá wa. ọdẹ lójú. bẹ́ẹ̀ ni. àti gbòmìnira ní ni àti kú ni ọba ni. ntọ́ pé yá tó bá sì yá kéé pé ó tán lẹ́yìn ni ó ti yá. ó dá mi lójú bàbá ó dẹkùn kedere abẹ́wò lọ́jọ́ ọjọ́ tán. ọmọ àṣìbà. àyùlá ó tún má dìtà lẹ́yìn. ọkàn yẹn ọ tẹ̀lé mi ni kó má jẹ́ mi nìkan ó yá mọ̀ ọ́ lọ mọ̀ ọ́ lọ. ìyá wa ẹ jẹ́ dúró tì í díẹ̀. o ò lè dúró mọ́ ọ nìṣó ní gbàgede mọ́ ọ bá ń sọ bàbá mi tó bá ti rí wọn kó wọ́n ń bọ̀ ìwọ́dà kan wá sọ fún wa sọ ti gbọ́ o ṣeun. àyílára hmm. ọ̀tẹ̀ ti dáa báwọn kò sẹ́ni tí ó gbọ̀ngàn tá a fẹ́ sọ kò sẹ́ni tí ó dì wá lọ́wọ́ ó ní ìbéèrè kan tèmi wá fẹ́ bi ọ́ mo rí wípé níjọ́ tó kọ́kọ́ mú ọ wá àyìn gbogbo àwọn tó sì máa ń kó wá fún bàbá mi wọn ò ń wọ aṣọ funfun nítorí tí wọ́n fẹ́ wá aṣọ funfun ni wọ́n wọ̀ ṣé ọmọ ọlọ́sùn yan ni àbí ọlọ́bàtálá torí kò yé mi. Hmm. mo èkú sọmọ ọlọ́sùn bẹ́ẹ̀ ni wòye sọmọ ọlọ́bàtálá àmọ́ mo gbọ́ nù tàn wípé ìgbà tí wọ́n da àṣẹ̀ǹtáyé mi hmm. ààlà ni mo bá wáyé hmm. ìdí ẹ̀ rèé tó fi jẹ́ pé aṣọ funfun kò gbọ́dọ̀ já lọ́rùn mi bí ìbá wa ṣe pé bí tí mo dé aṣọ funfun lọ́rùn mi àmọ́ ìwọ náà má bínú o. ah ìbínú àbí ó ní ìbéèrè tó fẹ́ bí mi ni yín sì dá ọ lóhùn. bẹ́ẹ̀ni mo ti máa ń wò ní gbogbo ìgbà ìwọ àti kele ọrùn rẹ mo ti máa ń wò ó èmi náà gbọ́n nínú ìtàn wípé àbíkú ni mí wọ́n sì ní kele yìí náà fi gbé mi ró wọn sì gbúdọ̀ jà àfi ọjọ́ tí n bá ń lọ ilé ọkọ náà tó lè jà kúrò lọ́rùn mi. Hmm. àwọn àgbà pẹ̀lú làákàyè. so ti jẹun. fi tara gbà ó dá mi lójú gbàgbà ó dẹkùn kedere abẹ́wò lọ́jọ́ tán ọmọ àṣìpà ọmọ àṣìpà ooo ọmọ àṣìpà ooo ọkùnrin mẹ́ta gàgà gógó gógó gàgà ọmọ àṣìpà ọmọ àṣìpà wò ọmọ àṣìpà wò kékeré àtà títà ní lójú ọmọ àṣìpà ọmọ àṣìpà wò àṣìbà. owó kìlò ní. owó kìlò ní. tó fi ń fìyà jọmọ làkejì. bá lọ bá lọ ooo bá lọ ń bọ̀. owó kí ló ní owó kí ló ní tó fi ń fìyà jọmọ làkejì olówó bá lọ bá lọ wò bá lọ bá lọ wò àbọ̀ ń bọ̀. bàbá òwò òkú ni bàbá o ẹrù ni bàbá ọ̀nà lójú ẹrù ni bàbá. ẹ dákun fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni n mọ̀ bẹ́ẹ̀ fún mi. ẹni tí mò ń wò yìí n pé lé òwúlò fún nǹkan tí bàbá fẹ́ ṣe o. o rò bẹ́ẹ̀. Ah, bẹ́ẹ̀ ni o. jèlé egun ò lè kún gbà wọ́n sì àlọ́ baṣẹ́jẹ́ mọ́lúwa rẹ̀ lọ. burúkú ẹ kó láàrin wọn. ọya ọbọ sáàrin àwọn ìkú rẹ ọbọ bẹ. mo lọ pọ́n yìí. ẹ sọ. mo lọ pọ́n mi sálámù yìí. yóò dára dájú ọbẹ̀ ọlọ́kà wọ́n lórí àrè ọmọ sẹ́ẹ́jẹ́. gbèsè ńlẹ̀ gbèsè ńlẹ̀ gbèsè ńlẹ̀. kan àwa náà báyìí. ìlú mi máa gbàbọ̀ dé o ìṣẹ̀dá mi máa gbàbọ̀ dé o. ìyá ń jẹ́ pàǹkọ́. ìyá ti gba báyìí wọ́n ti gba báyìí. òní ìlà àgbàgbò dẹ́kun fàníkùlápó ṣe é rí gbogbo wàtáníkùlápó ń wù gbogbo ibi tó rí orí oníkálukú sí òní ìlà gbogbo yín pápátá ẹ wà máa gbà lẹ́yìn lọ wọ́n sì mọ lẹ́yìn. mo mọ lé wa ẹ̀yin ńkọ́. àyà mi le. mi lé mọmọlé mọmọlé. ọ̀ya àfira ẹgbẹ́ra ẹgbẹ́ra àníkúlápó máa retí mi mọ̀ ń bọ̀. Ah! kí ló lè máa ṣẹlẹ̀ lóko mi sẹ́yìn náà jọ lóko mọ̀ jàlá onídélé lóyìn nínú oko mi ẹ dákun irú kí ló lè máa fa wàhálà nínú oko mi náà ta lolúwa ẹ̀dá tó ń dá rògbòdìyàn lẹ́nu oko mi ta ni. alikulapo èmi ni. èmi kékeré ẹkùn tí ò ṣe é fi jà lọ èmi ni kékeré ata tí ò ṣe é fi bọ́jú àkekèé ni mi ti bá táwọn lé ojú yóò tọ̀ ọ́ dé gbogbo ara wá gbó tẹjú mi wò mí re Alikulapo onílò ráyè mọ̀. èmi ayélára ìwọ ẹrú lọ́dẹ̀ mi ìwọ ló ń da oko mi rú kí ló fi sùn ìwọ ha àìlára ọmọ àṣìpá ìwọ erimọ̀ kúlú ẹ̀ lọ́bẹ̀ o àmọ́ ó ti da báyìí wíwá tó wá yìí ò ní lọ mọ́ o bọ́jọ́ ṣe ń yọ lónìí ọbọ́jọ́ yọ bọ́jọ́ bá ti ń wọ́ọ̀kù báyìí kan bọ́jọ́ wọ́ọ̀kù èmi ni mo sọ bẹ́ẹ̀ fọ. ìrọ̀lọ́pàá. àìlára bàbá mi bàbá mi olúwa mi ìwọ ọ̀sọ́dẹ ìlànà ọ̀sẹ̀ yìí tán ayélujára ọ̀sẹ̀ yìí tán ayélujára ọ̀sẹ̀ yìí tán bàbá mi bàbá mi bàbá mi bàbá mi bàbá mi ayélujára ọ̀sẹ̀ yìí tán olúwa mi tá a fa sókè yìí ìjókòó yìí bàbá àdúgbò yẹ kábíyèsí elédùmarè àsọmọsípa ní ọ̀rẹ́ yìn alẹ́kùlápó ìwọ̀fà lásán lásán ọlọ́run mọ̀ tó kí o kábíyèsí rẹ o. òótọ́ lọ̀rọ̀ tó ń sọ ẹ̀rí báyìí odò tá a fojú rí náà ọlọ́ngbé ni lọ yìí o kọ̀tán bí kẹrukẹru bá ń kẹru ẹni ọ̀rọ̀ ra kẹru bí kówòfà kówòfà bá ń kówòfà ẹni ò sin ẹ̀dọ̀ ìbáṣepẹ́ Aníkúlápó mọ̀ wípé ìwòfà tóun ó kó ni ó ṣekú pa ni ìbá ti kó ayé lára ọmọ àṣepalẹ́rù ìbá kúkú gbàgbé owó tí bàbá rẹ̀ jẹ kò bá pé kọ́ mọ́ gbọ́hùn sọ̀hún. So, ṣùgbọ́n nítorí pé a ti kọ́ọ́lẹ̀ pé mọdé yìí ní ọ̀rẹ́ yìí rẹ̀ ó ní òjé ilé kókówó ọmọ sọ̀hún àti wọ̀bíà ti ń bẹ lójú rẹ̀ àti àìlélẹ́mì kúò eléyìí ọmọ dífá fún gbogbo àwọn tí ọba lè lámojú kúò. ntọ́ máa jẹ lọ́pàá o hmm. àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ǹlẹ́ ayélujára yóò dáa fún ọ ó soríire ojú òní tí ọ eyín rẹ òkekeke òfi bá jòbí lọ́jà òkekeke èrìgìrì òmù ẹ̀mẹ̀ òfi bá jòbí lọ́jà àmù ẹ̀mù ẹ̀ gbọgbọgbọ lọ́wọ́ yọ ọjọ́ orí bọ́yọ́ bá yọ àkárí bóòrò bá yọ àkàtàrí ọmọ àyọ jẹlẹgbẹ rẹ ọkàrẹ ọkàrẹ ọkàrẹ. ọkàrẹ. elédùn àrùn ẹja kí toró òní kíkí yẹ mo sì dúpẹ́ lọ́wọ́ yín fápẹ́lẹ́ àti ìyìtẹ́ fún mi tẹ́ mú mi wá sáàfin àmọ́ kò sí bó ṣulẹ̀ kó rí bó pẹ́ títí onílé òrìlé rẹ̀ dandan ni. bàbá ẹ̀yin olóyè kò ṣe tán mo fẹ́ máa rè lu bàbá tó bí mi lọ́rùn. àyílára ah, ọmọdé mògùn pẹ̀lẹ́ fún àwa ìṣe àbára mòrè jẹ ìlú tó mòrè àti èèyàn tó mòrè baálẹ̀ tó mòrè àwọn olùmọ̀yè tó mọ̀ọ́re àti gbogbo aráàlú tó mọ̀ọ́re làwà ìwọ mọ̀ọ́re láti wọ̀sẹ̀ fáwa ni ọwọ́ ni ní bọ́wọ́ tọ̀ wà ó ti sóore fáwa àwọn òṣèlú a gbọ́dọ̀ fi bi sá fún ọ oore làwa náà gbọ́dọ̀ fi sá padà fún ọ ò ṣeun Ayílára sọwárí bó ṣe wíhun ọ̀rọ̀ rẹ yé a àmọ́ tá a ṣe fún ọ ní tí wọn náà ò ní lè gbàgbé ní dáadáa ni torí pé wọn náà ti sóore má lè gbàgbé ní dáadáa fáwa náà ẹ̀yin olóyè ọ̀tún ẹ mọ ọmọdé ìwọnú ilé lọ kó wẹ̀ kó ẹ pààrọ̀ aṣọ fún un kó jẹ tó bá wù ú gbogbo tó bá béèrè wọn máa ṣe fún ẹ máa ṣe fún títí tí wọn fi máa tí wọn ṣe fún ní dáadáa torí a gbọ́dọ̀ má dàn ná a gbọ́dọ̀ má dàn ná àbí mo ti wí ẹ lọ bá mójútó ṣẹgbọn ẹ lọ bá mójútó àbí ọ̀dà abáwọn. rárá ó dà kó eh? tẹ̀ wá tún ní àbí ń bá wá ọmọbìnrin kékeré kan. Ah, ah, eh, ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró àìmọ̀ tá a fi sẹ́ni o ah, sọ fẹ́ bí aṣọ òmùra ọ̀fẹ́. <laughs> mọ̀bí ọjọba bẹ́ẹ̀ àti bàbá ṣé ẹ rí ọ̀rọ̀ bàbá rẹ̀ tá à ń sọ wọn ìlú àṣìpalẹ̀ mú kékeré bá wọn wọ́n ti gbóná tipẹ́ ìlú tó dáa sí ni wọ́n kódà wọ́n fẹ́ràn èèyàn hmm. bá lè jó wọbẹ̀ wọ́n máa gbà mọ́ra ni. Mm. àṣeyà ni ọ̀padà wàá tú alẹ̀ ẹ̀rí nǹkan báyìí àdúpẹ́ ọ̀kàrìwò ìwọ náà gbádùn mi tó ọmọ pé ọba baálẹ̀ kan pàdé ọ̀kàrì ọ̀kà àbọ̀ wá sọ̀bùra ṣé kékeré àbí ètò dàgbà. ó ta fà sókè òyì fà sókè bó bá fà sókè oyí ìdóbò yìí bọ́ba ayé ò rí ẹ tọrùn wò ẹ ṣàyè jẹjẹ káwa múra gbá káfíntàrà gbá káwa múra gbá káfíntàrà gbá ó dá mi lójú. bàbá ó dẹkùn kedere abẹ́wò lọ́jọ́ ọjọ́ kan ọmọ àṣìpà ọmọ àṣìpà òwò ọmọ àṣìpà òwò ọkùnrin mẹ́ta gàgà gógó gógó gàgà ọmọ àṣìpà ọmọ àṣìpà òwò ọmọ àṣìpà òwò kékeré àtà títà nílójú ọmọ àṣìpà ọmọ àṣìpà òwò ọmọ àṣìpà. owó kìlò ní. ọmọlàkejì olówó bá lọ bá lọ ooo bá lọ bá lọ ooo abọ́ ń bọ̀ kó pẹ́ bóyá owó kìlọ̀ ní owó kìlọ̀ ní tó fi ń fìyà jọmọ làkejì. bá lọ bá lọ o bá lọ bá lọ o àbọ̀ ń bọ̀ òrùpẹ̀ bóyá ẹrú ni bàbá o òkú ni bàbá o ẹrú ni bàbá ọ̀nà ló ẹrú ni bàbá kí ni ká ti pè é kí ni ká ti pè é ẹni tó ní ká wá jẹun o tó mẹ́gbà dání kí ká ti pè é kí ká ti pè é ẹni tó ní ká wá jẹun.